نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يبقى ọba tí ó fún wa nígbà láàyè láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá abẹ́ ọlọ́run ọba nu títóbi rẹ̀ kí ó má ṣàì kọ gbígbọ́ àti sísọ àti jíjókòó láàyè tá a wà yìí sínú takàndá iṣẹ́ orí ẹnì kọ̀ọ̀kan wa. lánàá a sọ̀rọ̀ lérí òfin ọlọ́run. nípa ọtí mímu sharia islam lórí mímu tí a ṣàlàyé ẹ̀ lánàá àwọn òfin tí ó rọ̀ mọ́ yálà ẹni tó ń mú ni ẹni tó ń ta ni ẹni tí ó lò fún àǹfààní kan àbí míì kí ni islam sọ lérí ẹ̀ aburú wo ló ń bẹ níbi ọtí mímu aburú wo ló ń bẹ èyí tó ní ṣe pẹ̀lú aburú tara àti èyí tó ní ṣe pẹ̀lú aburú tìlákàì pàápàá jùlọ aburú ìdọ̀tí ìjọmọlúàbí ẹni tó ń bẹ níbi mímu ọtí eléyìí náà ni a ṣàlàyé fún wa lánàá pẹ̀lú ògo ọlọ́run áyà tí à ń tú lọ lánàá náà àti ìparí ẹ̀ òun náà láti máa tẹ̀síwájú torí pọ̀rọ̀ ọtí nìkan kọ́ lọ́lọ́run sọ ń bẹ̀ ó sọ̀rọ̀ tẹ́tẹ́ ó sọ̀rọ̀ ká gbé nǹkan kan kalẹ̀ ká sọ di ọlọ́run ó sì sọ̀rọ̀ ká lọ máa yẹ nǹkan wò ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ̀ pé gbogbo ẹ̀ pátápátá rijsun min amali shaitan a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. إنما الخمر والميسر والأنصاب والأزلام والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان fajitanibuhu la'allakum tuflihun. abẹ̀rẹ̀ tuntun quran pẹ̀lú orúkọ ọlọ́run arahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé arahim ọba tó ṣe kpọ́dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí jọ́gbìn di alkiyama ọlọ́run kó má ṣe ìkàwá kúrò ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ní innamal khamuru ọlọ́run ọba ní dájúdájú ọtí walmeisir àti tẹ́tẹ́ lánàá a sọ̀rọ̀ nípa alhamuru ọtí lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run a lọ síbi almeisir tẹ́tẹ́ àwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní fa uwa alqimar alqimar àti almeisir ìtumọ̀ kan ni méjèèjì ìtànpè ní tẹ́tẹ́ àwọn olùmẹ̀ẹ̀sìn wọ́n gbé kọ́ídà wọ́n gbé kalẹ̀ téèyàn ó fi lè mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin tẹ́tẹ́ àti tí kìí ṣe tẹ́tẹ́ oríṣiríṣi ọ̀nà ni àwọn nǹkan kan lè gbà wálé ni béèyàn ò bá lọ kíyèsára dáadáa èyàn ó sì mọ ta tẹ́tẹ́ téèyàn ó rò pé kìí ṣe tẹ́tẹ́ ni. tẹ́tẹ́ àwọn nǹkan méjì kan ń bẹ ń bẹ tẹ́yìn yóò fi máa mà pé tẹ́tẹ́ lélẹ̀ yakunu fihi algharimu walganimu gbogbo nǹkan kí nǹkan tá a bá ṣe tó ṣe pé ẹnìkan yóò pòfo ẹnìkan ó jẹjà tẹ́tẹ́ nìyẹn lápèjúwe wọn ní kí gbogbo èèyàn pátápátá. ká gba fọ́ọ̀mù kan nígbà wa gba fọ́ọ̀mù yẹn a gba fọ́ọ̀mù yẹn gbogbo wa a gbà ní hundred naira wọ́n wá ní kankan kan ń bẹ tá a ṣe gbogbo fọ́ọ̀mù wa ń pátá kí ara ródóródó kí gbogbo wa ká kó wa nígbà àwa kó fọ́ọ̀mù yẹn wa wọ́n wá sọ sínú kòtò wọ́n wá yí. nígbà tí wọ́n wá yí ẹni tí wọ́n wá mú wọ́n wá ní yóò jẹ one million òun wá jẹ one million nínú ṣẹ̀ríà Islam tẹ́tẹ́ ni nítorí pé gbogbo owó táwọn ẹni yẹn dá la papọ̀ la kó fẹ́ nìkan ọ̀nà tí ò fi lè jẹ́ tẹ́tẹ́ òní tó bá ṣe pé ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ àsanwó kankan tọ́ba ní kókó àlùkò mú ẹ wá fìlì kankan ẹ bá fìlì ẹ̀ tán wá ṣe é tẹnìkan wa náà wà ní ẹnìkan gba one million kò kú ṣe pé ẹnìkan kan pàdánù kankan ẹni tí ó gba one million yẹn òun kàn ṣe kò ń gẹ́ ni ọlọ́run fòun ṣe kò ń gẹ́ ìyẹ kì í ṣe tẹ́tẹ́ ṣùgbọ́n tó bá ti di bíi pé gbogbo wa náà la dáwó owó tí mo dá nìwọ náà dá ìwọ sì wá gba one million tèmi ò gba one million ẹ sì dáwó tèmi padà fún mi tẹ́tẹ́ nìyẹn làwọn afáàfin ní èyí tó bá ti mọ̀ ó fi mọ̀ dá tẹ́tẹ́ mọ̀ yakunu fi ìlọ̀gánímù wọ̀lọ̀gárímù àwọn telecommunications lẹ́ni MTN ní Glo ní Etisalat ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kan ń bẹ tí wọ́n ń gbé sí wa níwájú lẹ́ni tó sì ṣe pé tẹ́tẹ́ ní ṣẹ́ran ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní kí sára lápẹ̀júwe bóyá wọ́n ní ìbéèrè kan ń bẹ ìbéèrè yẹn ó wàá rọ̀ ọ́ pọ̀ wọ́n lè béèrè wípé kí ni kọ́lọ̀ ọ́ fúláàjì Nigeria. ṣé wọn kí oníkálukú ń pè ah red white red red i mean green white green òní kò sẹ́ni tára rẹ̀ ò ní bu aṣọ jẹ tó o bá sì ti tẹ́ hundred naira ti já ẹ wá wo iye millions ẹni tó bá wá gbà yóò jẹ five hundred thousand ẹ dákun èlò ní five hundred thousand níye tí wọ́n realize láàrin a second ṣùgbọ́n lómi ọmọ rẹ̀ wípé eh, hundred naira péré náà ni wọ́n já hundred naira yẹn wòye millions èèyàn tí wọ́n ja tí wọ́n bá wá ja bóyá wọ́n ní ẹnìkan ní sọ fún mi àwọn nínú ní strategy nìyẹn pé àwọn lè ní ìdí owó kan ibo ẹyẹ tún àwọn kan bẹ tí wọ́n ń ronú èèyàn ibo ẹ má wọrí láàrin two láàrin thirty minutes kíní kan bílẹ̀ ọ wọlé tábàyè ti ṣe pẹ́rẹ́ báyìí ẹ yọ five hundred naira orí ẹ five hundred thousand ẹ fún un owó sì wọlé gbogbo ẹ̀yin tí hundred hundred naira owó orí ti owó tí yín wá lọ ẹ̀yin ò ní gbà wọn ò sì ní dá hundred naira yín padà pé ọ̀dà ẹ̀ kankan ẹgbẹ́ hundred naira ti yín ibẹ̀ yẹn láti máa kíyèsí ìyàtọ̀ tó ń bẹ láàrin tẹ́tẹ́ àti tí ì ṣe tẹ́tẹ́ àwọn kankan ń bẹ kì í ṣe tẹ́tẹ́ wọ́n béèrè béèrè wípé ta ni ìyá ànẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kí ló kọ̀ yẹ́ ẹ̀ ẹ̀ tó bá ti gbà á fún ní one million ọba náwó. Kini ni jẹ́ ẹnìkan bá mariam ni ó sì o ẹnìkan bá amina ẹni tó sọ pé amina ẹ̀hún àmì lọ ìyẹn ṣe tẹ́tẹ́ àbí àníkàwọn èèyàn ó wá sá eré ìje pípẹ́ ẹni tó bá tó bá ṣáájú débẹ̀ àfun lẹ́bì kan báyìí ẹ̀bùn kan báyìí láàfún gbogbo èèyàn wá sáré ẹnìkan ló wá ṣáájú àwa fẹ́ nìyẹn lẹ́bùn ìyẹn ò ṣe tẹ́tẹ́ àwa sọ pé nílé ìwé àwọn ọmọ fẹ́ ṣe exam ẹni tó bá ṣe pò nǹkan báyìí ni ó gbà ẹni tó bá ṣe ipò kejì nǹkan báyìí ni ó gbà ẹni tó bá ṣe ipò kẹta nǹkan báyìí ni ó gbà ọmọ kan wá ṣe ipò kíní àwa fún ní nǹkan yẹn ìyẹn kì í ṣe tẹ́tẹ́ nítorí pé kò sí gánímù kò dẹ̀ sí gárímù kò sí pé nìkan pòfo kò sí pé nìkan ó jẹjà ẹ wá gbé lórí gbogbo táwọn àfáà ń pè ní tẹ́tẹ́ pátá ẹ rí i pé nǹkan méjì yẹn mọ̀ rí bẹ́ẹ̀ ìwọ bàbá àjẹwò ó rí owó rẹ̀ náà ló fi bẹ́ẹ̀ bọ́ọ̀ bá wá jẹ sí wọn ò dówó rẹ padà fún ọ owó tí gbogbo yín dáhùn ibẹ̀ ni wọ́n ti yọ fún ẹnìkan nínú yín ṣẹ́ǹjì tó tún kù yóò tún máa jẹ́ ti àwọn tí wọ́n gbé nǹkan yẹn kalẹ̀ wọn ò ní náwó wọn owó yín náà ni owó kìnnìkan fi ṣe kìnnìkan lálejò náà ni ọlọ́run ọba fi nǹkan yẹn sábẹ́ aklu amuwali nurse bilbatil ìmọ̀ ẹ̀jẹ̀ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ abẹ́ ẹ̀bẹ̀ lọ́lọ́run ọba fi sí. Si bó ṣe wá rí yẹn a mọ bí ọ̀tá torí pé ẹni tí wọ́n jẹ owó tiẹ̀ inú rẹ̀ ò ní dùn sẹ́ni tó kówó lọlé torí pé òun ń bẹ nínú owó tó kó lọ a mọ dá ọ̀tá sílẹ̀ tọ́lọ́wọ́n bá fi sọ pé innamal khamru wal maisiru wal ansabu wal azlam wal ansabu wal azlam rijsun min amali shaytan fajitanibuhu la'allakum tuflihun. almeisir tẹ́tẹ́ kọ́ńdà tá a gbé kalẹ̀ yẹn wá máa gbé gbogbo ẹ̀ lé tó bá ti gbé nǹkan kan síwájú ẹ ọkọ̀ọ̀kọ̀ wa wò ṣé gáání mò ń bẹ ṣé gáání mò ń bẹ tó o bá ti rí fàyọ̀ ń bẹ mọ̀ pé tẹ́tẹ́ ni sùmọ́ o bá ti sí ń bẹ wọ́n ń kinní kan nínú fíkìw alìjàálà agbé nǹkan yìí kalẹ̀ ẹni tó bá ti gba nǹkan báyìí fún ìyẹn yìí ṣe tẹ́tẹ́ àbí ìgbà mi ń bẹ èèyàn ń tajà mò ń ta ọsàn ọsàn kọ̀ọ̀kan tírítírí náírà lápòjúwe ó ní mò ń ta ṣùgbọ́n tẹ bá ra mẹ́rin ń ta fún yín ní thirty náírà ni mò ń ta ṣùgbọ́n tẹ bá ra mẹ́rin ń ta fún yín lọ́ndẹ̀ náírà abẹ́ẹ̀kọ́ sùmọ́ tẹ bá ra ẹyọ kan thirty naira tẹ bá ra ẹyọ kan thirty naira ẹyọ kan thirty naira mẹ́ta péré lẹ́rìí ra hundred naira ṣùgbọ́n tẹ bá fẹ́ ra mẹ́rin máa ta fún yín ní hundred naira àwọn àfáà ní ṣé tẹ́tẹ́ lè yùn àbí kì í ṣe tẹ́tẹ́ èyí ò ṣe tẹ́tẹ́ nítorí wípé ẹni tó ta mẹ́ta yẹn mẹ́rin hundred naira ó pé ni torí pé tó bá pé èrè yẹ kó jẹ tó bá ta lẹ́yọ kọ̀ọ̀kan kódà kó má tó iye tó yẹ kó jẹ tó bá ta lẹ́yọ kọ̀ọ̀kan ọjà yóò tètè tán lẹ̀ yóò tún rówó fìrà míì tó bá rówó fìrà míì bọ́jà bá ṣe ń lọ tí ń wọlé sí lówó máa dúró lọ́wọ́ ṣùgbọ́n kéèyàn lẹ́yọ kọ̀ọ̀kan lówó máa ta ó fẹ́ jèrè ńlá bó o bá sọ̀ra ó ti ná èrè yẹn tán odidi oṣù kan ò tí tajà tán ìyẹn lábẹ́ market strategy ni tó ṣe wípé Islam ò takò èèyàn lè lọ ra nǹkan bí kan tọ́ba ara tán ẹ̀ra kínní kankan gba bẹ́rù sí o wọn ò fọ́n bẹ́rù lọ́fẹ̀ẹ́ wọ́n ti sí i mọ́ wọ́n ti sí i mọ́ ọfẹ́ lọ rajà supamakẹ́ẹ̀tì yugot èyí tó yẹ pé tọ́ba ara níta fifteen naira ni wọ́n ń tà bọ́ba dé supamakẹ́ẹ̀tì wọ́n lè lọ́ndẹ̀ naira owó ac tó gbà sára yẹn òun náà ni wọ́n ti sí i mọ́ ẹ̀ka bẹ̀ bá wọ bẹ̀ gbé sí tutù yẹn o ti sanwó ẹ̀ wọ́n ti si mọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ nìyẹn tó páwọn náà ò ní ṣọ́ọ̀tì látara àdí eléyìí àwọn tí wọ́n ní tó bá ra nǹkan ẹ̀rà kìnìkan ẹgbàke ẹ̀rà kìnìkan ẹgbà kìnìkan kì í sọ̀fẹ́ wọ́n ti si mọ́ ohun tó rà yẹn ìwọ ló sanwó ẹ̀ látara àdí eléyìí gbogbo tó bá ti jẹ́ tẹ́tẹ́ ẹ jẹ́ ká kè sára pàápàá jùlọ bọ́rọ̀ Nàìjíríà ṣe rí lẹ́nu àwọn èèyàn ti mọ̀ wípé òṣì ń bẹ́ẹ̀ ìlú tó sì bá ti ń bẹ tẹ́tẹ́ àmọ́ tà ń bẹ tó sì bá pọ̀ tẹ́pọ̀ orílẹ̀-èdè gbogbo bí nǹkan ti da ọfẹ́ jẹ orí jẹ ọfẹ́ mu orí mu èwo ni tẹ́tẹ́ ọfẹ́ lu ọkọ̀ orí rà èwo ni tẹ́tẹ́ lẹ́ẹ̀fi wá rí téèyàn bá ń kọjá ní títì ẹ kàrà àwọn èèyàn tí wọ́n péjọ ń bì kan kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n ta tẹ́tẹ́ à sọ bí wọ́n bá ta tẹ́tẹ́ fifty naira hundred naira òun lè jẹ́ kinní kan ayé ìgbà kan àwọn ẹ̀rọ kalokalo ń bẹ mi mọ̀ báyọ̀ ń bẹ máa ń sìn ayé coins àyàn ọmọ sọ síbẹ̀ ọ sọ síbẹ̀ ẹ̀rẹ́ lómi ni ọmọ kó sẹ́ẹ̀bù kíní ìpọ̀ kankan jáde <laughs> nígbà bá sọ owó síbẹ̀ ó lè fún díẹ̀ ó tún sọ díẹ̀ yóò fún díẹ̀ egbò èyí tó níyẹn yóò bá dà á sí yóò bá di kọ̀ nǹkan kò ní jáde mọ́ dìdì nílẹ̀ pa àwọn tó gbé kalẹ̀ nígbà yẹn bá sì lọ tán lálẹ́ wọn á tú gbogbo èyí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn kò tó bá tó ni ẹ tún máa bọ̀ nínú twenty percent ilẹ̀ kí ẹnìkan wá kó sí ẹ̀mẹ̀kẹ́ni tó wá lánàá tóun ò jẹ nǹkan kan ìwọ tó wá lẹ́ni tó jẹ nǹkan ìwọ ti jẹ gánímù tàná ti jẹ gárímù ìdí tí gbogbo ẹ fi wọnú tẹ́tẹ́ nìyẹn ìyẹn ló fi máa wọ́n tó bá ti wá fi wọn kò ní ìdí ọmọ ìbéèrè ẹjọ́ afá ẹjọ́ ṣé tẹ́tẹ́ ní kí ìwọ náà wọ́n kò nídìí àwọn òdodo ti fojú hàn àbòsí ní máa jẹ́ kéèyàn máa pẹ́kọ́rọ́ ẹ pé mẹ́ta wọ́n fún yín ní three hundred naira ẹtún wa ń béèrè pé bó la ṣe fẹ́ pé wé ṣe ń pápò sí ń bọ̀ nìyẹn kò lára ṣe ń béèrè ẹ̀yin mẹ́ta three hundred naira ibẹ̀ mú lọ́dọ̀ hundred naira ni ẹ̀gá bó la ṣe fẹ́ pé wé báyìí bó la ṣe àbòsí ń bọ̀ nìyẹn àbòsí ń bọ̀ nìyẹn so látara àdéhùn tẹ́tẹ́ ẹnìkan yóò yóò pàdánù ẹnìkan ó jèrè ntẹ́fì máa dá ní haramu kí lọ́lọ́run fẹ́ pàdánù ṣùgbọ́n nítorí tiwa náà lọ́wọ́ bá fi sọ bẹ́ẹ̀ torí pé a máa dá ọ̀tá sílẹ̀ a máa dọ́ta sílẹ̀ ọlọ́run sì ti wá yọ àlùbáríkà lórí gbogbo owó tó bá wá láti ibi tẹ́tẹ́ ọlọ́run yọ àlùbáríkà kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ní innamal khamru ọlọ́run ní dájúdájú. innamal khamru wal maisiru wal ansar ọlọ́run ní dájúdájú ọtí lánàá sọ fún wa pé n ti ń jẹ́ ọtí ó náà ni mọ́hámọ́rọ̀l akílà wàyọ̀rọ̀ tíhì n tó bá bu ọpọlọ téèyàn mú tí wọ́n á ṣe kátàkátà ọtí náà ni orúkọ tẹ́ ẹ rí ẹ pé yàlẹ́mìlẹ́pẹ́ àwọn ìyàlẹ́ náà lọ tí orúkọ mìíràn ó náà ni orúkọ torí ó jẹ́ tó bá ti di wípé ọba mú ọba ń ṣe kátàkátà tó bá ti ń hun ríra ọtí náà nìyẹn nínú ṣẹ̀ríà islam kódà kó ṣe wípé ìwọ ló ṣe fún rẹ ọtí nínú ṣẹ̀ríà islam kò wá mọ lórí nǹkan mímu nìkan ó lè jẹ́ fífín tó ọba ti fi sórí gbogbo orí ó dàrú ọmọ sí kátà gbogbo èyí ó kéré lójú ẹ̀ ìdájọ́ khamuru náà ni ṣẹ̀ríà pè ọ̀fà ni ní mímu èéfín rẹ̀ òfin ságbárí nígbà tó fi ságbárí tán ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ́nran nínú sẹ̀ríà Islam ìdájọ́ ọtí náà láfún kan yẹn lóbi jẹ́ pé ọlọ́run ọba kò dáàkọ torí pé láyé nílẹ̀ lárúbáwá ìgbà tí kùránì ń sọ̀ kalẹ̀ àwọn ọtí kan ń bẹ tó lórúkọ lọ́dọ̀ àwọn lárúbáwá ṣùgbọ́n ọlọ́run ọba ò pé lórúkọ rẹ̀ torí pé ọlọ́run ọba ọba tó ga ni ó ti mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ayérayé ni universal religion ni dinun alamiyun ẹ̀sìn tó ṣe wípé yóò máa bá gbogbo àsìkò mú ni gbogbo ibi tó bá wà gbogbo àtàyè bá ń jáyé Islam ó mọ wà relevant àwọn ẹ̀sìn kan bẹ wọn ò lè wà relevant láwọn ìlú kan lákòjúwe ẹ̀sìn tó sọ pé ò lè wọ bàtà bẹ́ẹ̀ bá ń bẹ láwọn country táwọn yìnyín tí máa jábọ́ sẹ́wọ̀n pé yìí ò lè rẹ́sìn yẹn ṣe mẹ́ọ̀ ṣùgbọ́n ẹ wá wo Islam níbo ló fẹ́ wà láyé tó lè ṣe Islam ọlọ́run ọba níbẹ̀ bá rómi ẹ ṣe kí ni ẹ ṣe táyà mọ́mù ìyẹn túmọ̀ sí pé gbogbo ilé ayé nǹkan méjèèjì nǹkan méjì náà ló constitute ayé alimọ́ uwaleyabis omi àtilẹ̀ ní ti ń jáyé nu omi àtilẹ̀ bí o bá ti sí yẹ̀pẹ̀ ẹ sì romi so kò sí kan tó o fẹ́ sọ pé o ní rí ṣe bí o bá sómi omi ó wà bí o bá sílé yẹ̀pẹ̀ omi ó wà bí o bá sí omi yẹ̀pẹ̀ ó wà gbogbo òfin tọ́lọ́wọ́n bá ń gbé kalẹ̀ yóò máa wà relevant ní gbogbo ìgbà láyé ànábì àtànábì ò bá tún sí mọ́ ìyẹn gan tó fọwọ́ mùsùlùmí láti lè fi mọ̀ pẹ́ sí eléètò ọlọ́run ni kì í ṣàgbékalẹ̀ ẹ̀dá ọlọ́run wá pé ọtí ní orúkọ táwọn lárúbáwá gan máa ń pè nígbà náà ọlọ́run ní khamru ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tẹ́ bá ti wá mu tó ti ń bọ́ sábẹ́ definition khamru ọtí náà ni gbogbo ohun tẹ́ bá ti mu tó lè yí ọpọlọ rẹ padà tó mọ̀ sí wọ́nranwọ́nran ọlọ́run ti ṣe léèwọ̀ lófin ní innamal khamru ọlọ́run ní dájúdájú ọtí نعم إنما الخمر والميسر والأنصاب والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ọlọ́run ọba ó ṣe ọtí léèwọ̀ àti ṣàlàyé eléyìí lánàá tẹ́tẹ́ wàlmẹ́sìr ọlọ́run ọba ṣe léèwọ̀ ìdí ń jẹ́ tẹ́tẹ́ nìyẹn ó tún bẹ nínú àwọn àfọ onímọ̀ tafsir wọn ni tẹ́tẹ́ a tún lè fún ní túmọ̀ míì ó náà ni gbogbo eré tí bá jẹ́ kéèyàn ó gbàgbé ìrántí ọlọ́run tẹ́tẹ́ ni kullu lahawin yasuddu an dhikrila ó ń bẹ nú àwọn àfúnimọ̀ tafsir tí wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo eré téèyàn bá ń ṣe tí ó wàá jẹ́ kéèyàn ó gbàgbé ìrántí ọlọ́run ó ti bọ́ sábẹ́ tẹ́tẹ́ bó ṣe bọ́ọ̀lù lọ máa gbá débi kí wọ́n wá pèrún títí òkúrò díẹ̀ kódà ọ̀rọ̀ bọ́ọ̀lù gan ti gbogbo ọ̀nà gan ló fi wọ tẹ́tẹ́ àwọn èèyàn gan bẹ́ẹ̀tì pé tó bá pa àwọn kìnìún ni wọ́n náà iye báyìí ni mo gbé kalẹ̀ tẹ́pá àwọn tàmẹ̀dù ni wọ́n náà lẹ́ẹ̀fì lè mọ̀ pé tẹ́tẹ́ ni ṣé ẹ̀ mọ̀ tó gbé owó kalẹ̀ tó ń tó bá pa àwọn Arsenal àbí wọn ni wọ́n ń gbé wọn àwọn ni wọ́n náà òun gbé fifty thousand lẹ̀ kódà àwọn èèyàn bá débi wípé àwọn tí wọ́n kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ goal tí wọ́n kọ́kọ́ ní goal kan tó bá ti lè jẹ́ àwọn kíní báyìí ni òun gbé nǹkan báyìí kalẹ̀ kódà ẹlòmíràn sọ wípé yóò bá débi wípé kí náà máa pè é àwọn tí wọ́n kọ́kọ́ gbá tọ́ọ̀bọ ẹ́ ẹbí ti gbàgbé ẹ báwọn tó kọ́ ṣe kíní ẹ wo nǹkan tí ò rí bóòlù ẹ ti fẹ́ mọ nǹkan yẹn Kini yẹn kò rí bóò ló ti mọ̀ pé ẹnìkan kan ní ọ̀kọ́ gbá kíní kan kò sí tí ò lè ṣẹlẹ̀ bẹ̀síbẹ̀síbẹ̀ àwọn èèyàn so ní confidence débi wípé wọ́n dẹ̀ gbé fifty thousand lẹ̀ nígbà ọba wa dé bẹ́ẹ̀ bó ṣe rò yẹn kò wá ní rí bẹ́ẹ̀ mọ́ ẹnì ọba gbowó ẹ̀ tó sínú rẹ̀ lè dùn. nígbà ọmọ bó ṣe bá ń wá one thousand kan kí fi ọkọ̀ délé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ní tó jọ bẹ́ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kíjọ́ tí mo ọlọ́wọ́n ọba ti mọ tí gbogbo àwọn nǹkan yẹn lè bí lọ́lọ́wọ́n ọba fi ṣe àwọn nǹkan yẹn léèwọ̀ ọlọ́wọ́n ọba ní wàlẹ́ ansọ́ọ̀bẹ̀ alẹ́ ansọ́ọ̀bẹ̀ alẹ́ asunam òòṣà ká sọ èèyàn dòòṣà ọ̀nà tá a fi máa ń sọ àwọn látara nasọ́bà ìdá nasọ́bta ṣẹ́yán wájà altau ma'abudan wàtúkọ̀dísùhù téèyàn bá ti fi nǹkan kan lélẹ̀ báyìí tẹ wá ń gbé ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run fún nǹkan yẹn ẹ ti sọ di ansọ́ọ̀bù nìyẹn lọ́nà o ẹlòmíín bẹ yóò ní alọ́mọdé wọn padà síbu òun ò lè forí kalẹ̀ fún sà ṣùgbọ́n ó lè forí fún sọ́jà dímọ́ta sọ́jà àwọn ọmọ ológun yóò lọ gbé òdòdó fún yóò bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ fún òun kọ̀ dáṣà rẹ̀ nìyẹn ansọ́ọ̀bù nìyẹn nínú ṣẹ̀ríà Islam. abẹ́ni ọlọ́run ọba kan fàyè lẹ̀ àwa lọ sin àwa mọ sàárè rẹ̀ garorororo àtúwà fi mọ̀nàrà asóró sí i ó wá dọ̀dọ̀ọdún àwọn èèyàn wá ń lọ ọbẹ̀ wọ́n lọ ń tọrọ àdúrà ńbẹ̀ wọ́n lọ ń pẹ̀rẹ̀ ńbẹ̀ wọ́n lọ ń ta wáàfù ẹ̀ à ń nìyẹn bá sì àwọn ènìyàn léèrè pé ń àwọn gbogbo ẹni tó bá ti wọnú sàárè àdúrà wa ló nídìí àdúrà wa ló ṣe kí ni ló nídìí jama anabuwa muhammad sallallahu alayhi wa sallam kí la sọ ní ìsìn sallallahu alayhi wa sallam a tún tọrọ ìkẹ́ ọlọ́run ọba fún ni ẹ dákun jama ẹ̀ṣẹ̀ wo lànàbí ni liyakfura lakallahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ẹnikẹ́ni bó ti wulẹ̀ kí wìláyà rẹ̀ ó tó òun ló ní òun ló ṣe síwájú ọlọ́run bí ọba wa sí láyé mọ́ bàbá lọ bẹ sàárè rẹ wò aṣàdúrà ọlọ́run bá foríjì ọlọ́run bá yọ́nú sí gbogbo dáadáa tí wọ́n ṣe láyé táwa mọ̀ sí dáadáa ọlọ́run jẹ́ ó jẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ tókè bá wọ ọlọ́run tọ́lọ́run bá ní kì í ṣe dáadáa lọ́dọ̀ tòun kọ́ tó bá dàálù láyà ṣùgbọ́n kàkà tó yẹ ká gbọ́yé bẹ́ẹ̀ bàbá rí ni ọlọ́run ọba kan fa ayé lẹ̀ sàárè rẹ̀ ti wá dibi táwọn èèyàn sọ dibi tí wọ́n máa gbé àwọn èèyàn bá dójú ẹ̀ lọ́dún kan sàárè ẹnìkan bẹ wọ́n sin sàárè síbi kan wọ́n wá kọ́lé sí báyìí bínú mọ́tàlásì ẹnìkan wá sọ fún pé tí mo sọ yẹn pé nínú lílé àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ mi ní dárúkọ àdúgbò náà ní Ìbàdàn ló wà wípé tí mo sọ yẹn ń bẹ ọba ní kí n já lọ ọba ah, ní tọ nígbà táwọn sì débẹ̀ jẹ̀mọ́ àbá bá bàbá kan bẹ̀ tó jókòó bí sàárè ah, wọ́n á béè lọ́wọ́ rẹ̀ pé à ń sálámà kọ́dà kọ́dà ń sálámà kọ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ èso sẹ́gbẹ́ ẹni ẹni ó ti wà ń bẹ̀ báyìí nísìnyí olótìlé lóṣù kan kí ni ṣe ń bí fẹ́ dẹni ọlọ́run ni wọ́n fẹ́ fọlá àwọn ẹni ọlọ́run ti bẹ́nu bí wọ́n fẹ́ fi ti ẹni ọlọ́run ẹ káti apẹ́ ni ọlọ́run lẹ́ni yẹn ṣé n tóun ṣe nìyẹn tó fi dẹni ọlọ́run ọwọ́ ajókòó bẹ́ẹ̀ ó ti wá funfun àbájá èyí irun kò kírun ibẹ̀ lójókòó ká. irú yẹn ansọ́ọ̀bù nìyẹn wọ́n ti sọ di òòṣà lóbi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni táwọn èèyàn bá ń pọ́n lé nígbà tó ń bẹ láyé ó gbúdọ̀ sasọ tẹ́lẹ̀ pé ẹ dákun tó ń bá lọ tán ẹ má sọ ń anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ama anabi wa anabi ó ní ọlọ́run mọ́ sọ sàárè mi dò sà táwọn èèyàn mọ̀ sìn tí n bá lọ tán tánàbí bá fi lè máa sọ báyìí jẹ̀ mọ́ ta wà rà fọ́ọ̀n ta ni wòlíì ọ̀hún náà wà lọ ń pẹran sórí sàárè rẹ̀ lọ́dọọdún anabi máa ń bẹ lọ pé ọlọ́run mọ́ sàárè mi di ìdán mọ́ sọ di nǹkan ọdọọdún táwọn èèyàn lọ máa bẹ̀ ìbéèrè wa wáyé pé ta bá wà lọ à ń lọ ń ṣe síyára mọ́sálásí ànábì kì í ṣe àníyàn pa fẹ́ lọ ṣe síyára kábàárì ànábì èèyàn gbogbo nu tí ràfikì ẹ lọ wò ń bẹ̀ síyára tùlù mọ́sídìí nàbáwí òun ni àwọn alálàájì ń lọ ń ṣe nítorí pé ládàá ń bẹ níbi iná fìlà méjì tá a bá yàn ní mọ́sálásí ànábì ju èyí tá a bá yàn ní mọ́sálásí ìtìlú wa ń bí lọ. ojú yẹn ni wọ́n fẹ́ fún àwọn alálàájì gbogbo ṣẹ́ àjì pátá mọ́kà àti muna ló parí sí kò sí ṣe hajj kankan Madina kò sí ṣe hajj kankan ní Madina bó ti wọlé ọmọ maka ń gbogbo ẹ parí sí maka múná ọ parí ibi kò ṣe hajj ibi tó wà nìyẹn àmọ́ látara pé a fẹ́ sojú kòkòrò pé àwa náà yẹn náà fìlà nínú mọ́sálásí ànábì torí ládàá tó rọ̀ mọ́ ó ní wọ́n fi ń kọ́ àwọn alálàájì lọ bẹ́ẹ̀ nìkan bá lọ tí ó yẹ pé ọ̀rọ̀ plane wọn ìgbà tí wọ́n wá lọ mọ́kà kọ́kọ́ wọn lọ ìgbà tó fẹ́ kó wọn lọ Mọ̀dínà plane bá ló ti yá àwọn òlé lọ Mọ̀dínà máa jì rẹ pé torí orígun hajj mẹ́rin péré náà ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ náà ni ihram kéèyàn ó gbára mi ibi tó ti yẹ kó gbára mi ẹlẹ́ẹ̀kejì òun náà ni tawaf kéèyàn ó ṣe tawaf ẹlẹ́ẹ̀kẹta ni sáàyù kéèyàn ó sá sàfà àti mọ́rúwà ẹlẹ́ẹ̀kẹrin làràfà orígun ájì ojú mẹ́rin náà lọ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn pátápátá kò sí kankan mọ̀dínà mọ́kàn gbogbo ẹ̀ àti múná. látara àdí eléyìí ziyara tí àwọn alálàájì lọ máa ń ṣe níbi mọ́ṣáláṣí ànábì wọ́n lọ bẹ mọ́ṣáláṣí ànábì wò ni láti lè yan náà fílà níbẹ̀. àmọ́ bó o láṣẹ wá yan náà fílà ní mọ́sálásí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sì ṣe wípé níbi tá a sin ànábì sí látara fífẹ̀ mọ́sálásí lójoojúmọ́ ó ti jẹ́ kí kábàárẹ̀ ànábì ó bọ́ sínú mọ́sálásí inú mọ́sálásí kọ́nẹ́sì ànábì sí bíi kí ìmáàmù máa gbé àyà obìnrin kó jẹ́ pé bíi ní mọ́sálásí kí ìmáàmù wá fa ayélẹ̀ kí wọ́n sin sí inú yàrá ń bẹ̀ yẹn nígbà mọ́sálásí wá ń fẹ̀ táwọn wá ń fẹ́ mọ́sálásí àrígbá àkúfọ ẹ̀ka kanṣu gbogbo bí aṣọ di ara mọ́sálásí n tó jẹ́ kí sáré ànábì ó bọ́ sínú mọ́sálásí nìyẹn bó sì ṣe wá bọ́ sínú mọ́sálásí ọ̀hún náà oríṣiríṣi àwọn ètò ni ìjọba Saudi tún gbé kalẹ̀ débi wípé kò síbo ṣe fẹ́ kírun láyé tó dojúkọ bẹ̀ ẹ̀yìn ni ó máa bọ́ sí wọ́n wá dẹ́mákéètì ẹ̀ kúrò níbi ara mọ́tálásí bọ́ ọ bá ti ṣe ẹ̀yìn ni ó mọ bọ́ àbí kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá tún wá ń jáde torí pé nínú súnà òun náà ni pé sísàárẹ̀ ànábì ni ẹja sálámà sànábì sallallahu alayhi wa sallam sálámà sànábì abubakar àti umaru àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni bọ́ ọ bá fẹ́ sálámà sí wọn wọn ò tún wá kó àwọn àwọn ìran bíi mẹ́ta ọlọ́pàá wà ń bẹ àwọn kan ń bẹ tó ṣe pé àwọn ò ní wọ̀ọ́sán ọlọ́pàá táwọn wà ń bẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta náà àwọn tí ó tún wà ń bẹ̀ àwọn ò ọlọ́pàá làwọn wá sí làwọn ò mọ̀ ṣe torí kẹ́ mọ́ba wá ṣe ń tí ò tọ́ níbẹ̀ ẹlòmíì yóò lè ra lẹ́tà kan ànábì mo ti kọ́ ṣe bẹ́ẹ̀. <laughs> wàláyé yóò àmọ̀ ẹ̀yà ẹgbẹ́ akíní ah, ṣẹlẹ̀ ẹlòmíì ńgbà wọn bá ń lè tó bá tì tó di kó fẹ́ di àbùkù yóò tó kúrò wájú bẹ̀ kò sígbà táwọn èèyàn ṣe lásìkò múra wọn ṣe bẹ́ẹ̀ lásìkò hajj wọn ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wà máa ti àwọn èèyàn pé ẹ sálámù ti tó tó mọ lọmọ lọmọ lọmọ wọn máa ti wọn wọn haram haram bíi haram haram nítorí wípé àdúrà tánàbí ṣe kọlọmọsọ sàárẹ òun dòòsà ni ìjọba Saudi fi mójútó bẹ́ẹ̀ wípé ẹ mọ dòòsà jama tí ibà ṣe ètò tán gbé kalẹ̀ yẹn jama ẹlòmíì ò ní lọ mọ́kàmá mọ̀dínà nìkan ni wọ́n máa lọ òun fẹ́ lọ rà nàbì kódà àwọn míì àmọ́ bá débi pé kódà gbà tó náwó síbẹ̀ ànábì sì bà ń lọ́wọ́ mo wá ń bí àwọn èèyàn lébó ló ṣe bẹ́ẹ̀ sọ wọn ará àyè débi ibẹ̀ gan ni tó gbé tẹ́lẹ̀ bá lọ mọ́kà tó bá dé yóò kọ́ irọ́ bọ̀ yóò ti kọ́ irọ́ ah mọ́kà mọ́kà mọ́rò ni mọ́kà mọ́rò ni abárí adìẹ ọ̀gá tó báyìí yóò sá máa parọ́ tí ah, subhanallah ó lè ní gbà tó ń débi kan ànábì bá yọ sóhun pé àwọn lọ jẹun nílé ìyá ànábì ilé ilé náà ti bí ìyá ànábì gan ilé wọn àwọn lọ jẹun bẹ́ẹ̀ kọ́dà àwọn sá wọn lálejò nígbà tó sì mọ̀ pé wò ó débẹ̀ <laughs> kò sí tí ò ní máa sọ jama kí la fẹ́ fàyọ̀ ń wà ansọ́ọ̀bù kéèyàn ó wá sọ èèyàn dòòsà ẹlòmíì ń bẹ lójú ayé rẹ̀ náà wọ́n ti sọ dòòsà ọlọ́run bá ní gbogbo nǹkan yẹn ẹ jìnnà sí wàhálà azilam azilam ìṣesí kan nínú ṣẹṣẹ àwọn jàìlíyà ó náà ni ìmọ̀ tọpinpin kí ni ó ṣẹlẹ̀ lọ́la jẹ̀mọ́ àìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la wa oore ni torí wípé ẹni tí ó fa ayé lẹ̀ lọ́la jẹ̀mọ́ tó bá mọ̀ látẹ̀ni kò lè sunrun gbádùn lálẹ́ yìí o kò lè sun oorun gbádùn lálẹ́ tọ́wẹ́ pé tọ̀ inṣàlá ní dédé aago méjì ọ̀la náà lọ jáde láyé lọ́la táwọn òyìnbó abẹ́ ni ṣé àwọn ẹgbẹ́ kì í ṣe pé òǹdí ní yóò òun kọ́ ni ó sùn lálẹ́ yìí ṣùgbọ́n ẹni tí ó sì kú lọ́la yóò sì tún sùn yóò jẹun yóò jẹ dòdò lálẹ́ yìí yóò tún sùn fàá ó tún lè súnmọ́ ìyàwó ẹ̀ gan àṣé àìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la oore ni wàhálàmù ilmẹ̀lìyàómì wàlámùsẹ̀kọ́bẹ̀làhó wàhálàmù ilmẹ̀lìyàómì wàlámùsẹ̀kọ́bẹ̀làhó wàlámùsẹ̀kọ́bẹ̀làhó wàlákínàní an ilmi máa fi ìhàdí àmì ó ní wàhálàmù ilmẹ̀lìyàómì ní ti ń ṣẹlẹ̀ lónìí mo máa wàl amse kọbi lahu ntò ṣẹlẹ̀ lánàá tẹ bá bí mi mo lè sọ walakinani an ilmi ma fi ghadi ami ṣùgbọ́n ntí ó ṣẹlẹ̀ lọ́la mo fọ́jú nípa ẹ̀ mi ò mọ̀ àìmọ̀ mọ̀ ẹ̀ oore ni tẹnika bá ń sọ fún ọ pé wá aṣọ ntí ó ṣẹlẹ̀ fún ọ lọ́la ẹ̀ ntí rẹ ni torí pé kò síbi sánmọ̀ ṣe funfun tó dúdú wà ń bẹ̀ tẹ́ bá ń sọ fún ọ pé lọ́la ọ̀kadà ó gba ọ̀bẹ tó ní kú so ti yé fọkàn balẹ̀ o lè kú ah olùkẹ́ má sì sọ lé gan. mi wà lẹ amúṣe kọbẹ làhó wàlákínàní àní ilmi ma fi ìhàdí. àìmọ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la jẹ̀mọ́ òre ni tó gbé tó o bá ti mọ̀ ẹlòmíín bẹ wọ́n sọ pé orí olùsí ló gbé wáyé o kò sí ní tó o ṣe láyé òrè lálùyọ jama in tó yẹ kó ṣe kó rówó ń bẹ̀ gan ara rẹ̀ ò ní yá sí bá a ṣe náà wọ́n ti lórí olùsílò ń wáyé àìmọ́ mayẹ jama oore ni ọlọ́wọ́n bá máa ti ṣe kéèyàn wá máa tọpinpin mo fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ lọ́la mo fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ pátápátá ríjì sùn mìíràn amẹ́lẹ̀ ṣe ọlọ́wọ́n bá lẹ́gbìn ni ẹ̀gbìn ni gbogbo ẹ̀ mìíràn amẹ́lẹ̀ ṣe tọ́ ó sì tún jọ kan nínú àwọn ṣe é ọjọ́ kan nínú àwọn ṣéṣù fàjìtẹ́nìbò ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ bá ṣe kákalẹ̀ yẹn ẹ̀ jìnnà sí láàlàkùn tó fọlẹ̀ hàn kẹ́ẹ̀bà lè jèrè. ọlọ́wọ́n bá wá ń bàlà yẹn bọ̀ ní tó jẹ́ aníkẹ́ ẹ̀ jìnnà sí gbogbo àwọn nǹkan yẹn àti kàn yẹn lánàá torí àlàyé mẹ́sìrù àti ansob àti azlam òun ló já tún padà síbẹ̀ ọlọ́wọ́n bá ní nàmá yorùdù ṣẹ́tọ́n torí pé ròǹgbà àtẹ̀sùn ní wípé an yuqiya bainakum ẹ alaadaawo. ọlọ́run ọba ní innama yuridu shaitan ọlọ́run ní tẹ̀sù gbà tẹ̀sù fẹ́ gangan ó náà ní pé an yuqiya bainakum alaadaawo tawalbagda èṣù fẹ́ fi ìkọ́wù àdáwà wàlbàgdà èṣù fẹ́ fi ìmúra ẹni lọ́ta àti ìmọ̀ kórìíra ara ẹni èṣù fẹ́ jẹ́ kó bẹ́lẹ̀ láàrin ara yín látara ọtí mímu àti látara títẹ́ la fi sọ fún wa lánàá wípé kí ni máa gbẹ̀yìn ilé ọtí ìdání kódà láyé àwọn sàábé gan odidi sàábé kan la ni wọ́n fi nǹkan fún ọ nímú nígbà tí àwọn méjì mọtí yó àwọn sàábé ànábì ń bẹ láyé fa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọtí mímu ò tí jẹ́ haramu nígbà náà wọ́n sì mú kíní itan rankumi wọ́n fi lé nímú ìmú bá bú ẹ̀jẹ̀ ìjà padà ṣẹlẹ̀ mélòó mélòó ni ìjà tó ṣe pé ọtí òun ló dálẹ̀ láàrin ọ̀rẹ́ méjì tí ò sì parí mọ́ mélòó mélòó ni ìjà ìkórira ara ẹni tó ṣe pé tẹ́tẹ́ òun ló bi àwọn sì á gbowó mi owó olówó tó gba ẹni tó gbowó ẹ̀ òun ògùn kẹ̀kẹ́ nígbà tí wọ́n sì rè gbowó wọn jọ ọlọ́ra ọkọ̀ sẹ́nu wọn lè dùn sọ́kọ̀ ẹ ọ̀rẹ́ mi wàá sàdúrà sọ́kọ̀ yìí o àdúrà bò <laughs> gbowó mi ọlọ́fẹ́rọ̀ àdáwọ̀ tawal bagdọ́ ọlọ́wọ́n ọba tó dá wa ó mọ̀ wá ẹ rí i pé gbogbo ìdí tọ́lọ́wọ́n bá fi sọ̀rọ̀ yẹn fáǹfààní ara wa náà ni ọlọ́wọ́n bá wá torí yẹn sẹ́bílé ọtí inú sunnah anabiwa muhammad sallallahu alayhi wa sallam la'ana sha alkhamura ọlọ́run ó gbé ọtí gangan ó fi gégùn wàṣáríbà ẹni tó ń mú wàṣákíá ìwọ mú ṣùgbọ́n wọn ló ń bu fáwọn èèyàn wàásírọ̀ha ẹni tí ń bá wọn tó ń bá wọn extract ọtí níbi èso tó jẹ́ pé òun gan ni manufacturer ní bíúrì bákan náà wàhámìlà ìwọ ló ń rù ú lóru akẹ̀ǹgbẹ́ ẹmu wá látoko lóru wálé gbogbo àwọn pátá ọlọ́run làánà wọn látòrí ahọ́n anabi wa muhammad sallallahu alaihi wa sallam kódà anabi ní man kana yuminu billahi wal yawmil akhir fàlà yaqadu ala ma'idatin yushrabu alayha al-khamr òṣèlá muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kan yìí orí tábìlì tán ti mutí lásán kò gbọdọ̀ jókòó kì í ṣe pé ó mú òòrà fún yàn ó pé wọ́n máa mutí lórí tábìlì mọ́jọ́kò lérí ẹ̀ láfi wá sọ wípé kí wá lọ́ bá àfáà débi pé iṣẹ́ kan tó ń fẹ́ ṣe sinapu ló fi mọ́ ṣàdúrà yẹn wá da sinapu ara kó tó bẹ̀rẹ̀ ṣe orí ọ̀wà akẹrin náà ilẹ̀ ilẹ̀ lọ́wọ́ lọ́wọ́ gogoro ló kọ́ wara sẹ́yìn alẹ́ fojú lẹ̀ kí a máa gbájà kọ́ máa jára gbàgbà gbàgbà máa fọwọ́ gbájà nǹkan ti wọra ni kò lè jójú lásán gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí jàmọ́ fáǹfààní ara wa ni ọlọ́run ọba ní ẹ jìnnà sí èèyàn ò lè lá oyin kó wá máa díjú mágbárí pẹlẹbẹ táwọn èèyàn máa ń jára yẹn ẹ tó bá dà á wọ wojú ẹ tó bá dà jẹ tán kò lè rẹ́rìn nígbà tí ìwà sọ̀rọ̀ nígbà yẹn pé wọ́n ní dandan lákòó mọ̀ nira rẹ̀ lára èèyàn ò sì ní mú mi kéèyàn wá díjú mágbárí èyàn ò ní ńlá oyin kó dijú má gbárí gbogbo ntọ́ làwọn ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa tọ́ jibat ó ní gbogbo ẹ̀ gbogbo ntọ́ làwọn ṣe lẹ́tọ̀ọ́ fún wa tọ́ jibat ni kò ní ní wá lára ọlọ́run wá ṣe àwọn nǹkan wọ̀nyí léèwọ̀ nítorí pé yóò máa dá èdè àìyedè lẹ̀ láàrin wa ìyẹn nìkan kọ́. wàásù dẹkùn ẹ̀ ń dúkúrẹ́ láàyè wàhálà ọlọ́run ni yóò sì tún mọ kọ̀dí yín kò ní jẹ́ mọ́ ráàyè fúnra ti ọlọ́run kò ní jẹ́ kírun lásìkò tẹ́ ẹ bá ti mutí tẹ́ ẹ sì ń ta tẹ́tẹ́ ọ̀mùtí ẹ kírun déédéé bọ́bá tiẹ̀ kí kò ní kí lásìkò ọlọ́run ọba nítorí gbogbo àwọn ẹ̀dí yìí náà la fi ṣẹlẹ̀ wọ̀ fún yín fàhálà àtọ́ ọmọ. ọlọ́run ní ìjẹ́ ṣetán láti jáwọ́ bí fọnrán tún mú un ta hún ǹjẹ́ ṣe tán láti jáwọ́ ń bẹ̀ àfọwà Umar ọmọ Khattab radiyallahu anhu nígbà tí aya yìí sọ̀kalẹ̀ àfọwà Umar ní intahaina intahaina ọlọ́run ajáwọ́ ajáwọ́ o ọlọ́run ọba nígbà tó ọlọ́run wá sọ aya yìí kalẹ̀ tó sọ ọtí mímu di haram ó wá ń bẹ nínú àwọn ènìyàn míì náà tí wọ́n tún máa yọlẹ̀ mutí lẹ́ẹ̀fìlẹ̀ mọ̀ pé àjọ tọ́lọ́run ti dáyé ààrẹ ni tí yóò gbọ́rọ̀ ọlọ́run tí yóò sì kóra dúró ìtọ́lọ́run ọba fẹ́ tí yóò sì mójútó tí yóò máa ṣe ẹlòmíín sì ń bẹ bí ṣe ń gbọ́ tó náà ìyẹn ò ní ó ṣe kódà lójú ayé anabiwa muhammad sallallahu alayhi wa sallam bí àyà yìí ṣe sọ̀kalẹ̀ tọ́lọ́run ọba sọ tí mímu dè wọ̀ ṣùgbọ́n tí mímu ti di ti àwọn lárúbáwá bá sábà ó ń bẹnu àwọn lárúbáwá ń gbà náà tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ò tún fi ọtí múlẹ̀ ọlọ́run wá fi àyà yìí tẹ̀lé wípé wa àti Allah wa àti ar-rasul ẹ̀yin èèyàn lóòótọ́ ọtí ó lè le lára yín àti fílẹ̀ ṣùgbọ́n ẹ ọba àṣẹ ọlọ́run ọba làgbà àti àti ẹ tẹ̀ wàhádàró ẹ ti kíyè sára wàhádàrú ẹ kíyè sára torí pé ntọ́lọ́ wọn bá ní ẹ má ṣe ẹ jìnnà anabi ọlọ́pàá kú kiri kóníkàlùkù yẹrẹ wò wàhádàrú ẹ kíyè sára yín tọ́lọ̀ ti sọ pé nǹkan kan ti dè wọ̀ ẹ má dé díẹ̀ mọ́ ẹ tẹ̀ láṣẹ ọlọ́run ẹ sì tẹ̀lé ntànàbí ọlọ́run ọba wa nírẹ̀ ànábì sọ fún wọn bàbá wa sọ tó wa ni ẹ ṣèbí tí n bá mú gbangba ni nígbà n bá dúró nulẹ̀ tí n bá rọtí sínú àgé tẹ̀rọ pálí wà lánàá mọ̀ n sí sẹ̀pá àwọn èèyàn mi ń bẹ bẹ́ẹ̀ nígbà tó ti ti mọ́kàdé yóò wá rọtí wọn sínú àgé ẹ rò pé wọ́n ń sàlùwà lánàá nígbà mo fẹ́ràn mọ́ mu mi inú àgé wọ́n tà bá mu inú èèyàn máa inú èèyàn máa rọ̀ ọtí sì ni lọ́rọ̀ sínú àgé ẹ mọ̀ bó lè yàn ṣe fẹ́ mọ̀ ṣùgbọ́n béèyàn ò mọ̀ sọ́lọ́run ò mọ̀ ọlọ́wọ́n bá ní wà ń ta wa ẹ́n ọlọ́wọ́n bá ní tẹ́ bá lọ pẹ̀yìn dà fáyín ta wa láìtún ayé khalaftun fi mukhalafatil amuri ayé khalaftun rasul tẹ́ bá wà lọ ya pàṣẹ ọlọ́run tó sọ pé kẹ́ ẹ mutí mọ́ tẹ́ tọ́lọ́run ló sọ yẹn ẹ pàṣẹ ànábì sallallahu alayhi wa sallam tẹ́ ní tànábì nìyẹn ọlọ́run ọba ní tẹ ẹ bá lọ ṣe bẹ́ẹ̀ ẹ wá lọ sá pamọ́ tẹ́nìkan kan ò rí yín ẹ tún wá ń mutí ọlọ́run ní tọ́ ọ. ọlọ́run ọba ní fọ àlẹ́mú ọlọ́run ní bá a ṣe sọ́nà láti sọ yìí ẹ lọ mọ̀ wípé ala rasulina albalagul mubin ara nabi kó máa sọ yín wọnú ilé kì í ṣe sẹ́ta nabi in tó kan nabi Ona ni pé albalagul mubin intaabi òjíṣẹ́ wa ala aláyẹn yufidul ujub intójọ́ràn yẹn lérí òjíṣẹ́ wa tá a ní kó albalagul mubin ona ni kó mú jẹ́ dógóńgó bá a ṣe ran ó sì ti sọ ó parí kò sí fún lásìtà àlẹ́ bí mùsọ̀yẹ́ péré kò sí fún rẹ̀ ànẹ́bí ó wá lọ́ọ́ máa tọpinpin ẹsẹ̀ wá sínú mọ́ra sí pé ẹ̀ má mutí mọ́. ẹ wá jáde ẹ wá rẹ nìkan nu jẹmọ tó ọtí ọ lọ bá nílé ọtí ìwọ lè mọ mu ọ wá ní tí n bá dọtí ilé ọ lórí nǹkan báyìí ah, bá bá fọgù ọtí mọ ọ lórí lè mọ mu ìwọ lọ fà o. tí sọ wọn lọ òun lọ ń yọjú lójú wíńdò babalágbájá mo mọ̀ rí mo ọ ni lọ ń wo bíi bíi kí kọ́kọ́rọ́ ìwo kọ́kọ́rọ́ mo rí wọn ò rán ọ débẹ̀ yẹn àáfàá kódà ànábì gan tọ́lọ́run rán sí gbogbo ayé ọlọ́run ọba ní wá ìnàmọ́ ànàmọ́ àlàrọ́sọ lè nà bàlá. èyí tó jọ́ra yẹn fojìṣẹ́ tààrán tí ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó jọ́ra yẹn lóun gan lérí òun náà ni albalagul mubin kó jíṣẹ́ dógóńgó bá a ṣe ran ìyẹn ló jọ́ra yẹn fún ànábì látara àdé eléyìí ọlọ́run ọba náà ti mọ̀ pé ó ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé bẹ́ẹ̀ bá sọ fún wọn kò ní í dénú ẹ̀mí wọn wọn ó tún padà mọ yọlẹ̀ lọ ṣe ọlọ́run ọba fi sọ pé fama ala rasulina illal balagh annamu alamu ẹlọ́mà annama ala rasulina al balagh. ẹni tọ́kàn ànábì wa taaran náà ni wípé iṣẹ́ tá a gbélé lọ́wọ́ ni kò sọ síbẹ̀síbẹ̀ ọlọ́run wá gbé òkú bátù ṣẹ̀rẹ̀ ìyà ó gbé kalẹ̀ fún àwọn tí wọ́n bá tún mutí tọ́wọ́ bá tẹ̀ ṣùgbọ́n ẹni tọ́wọ́ ọ̀bá tẹ̀ wọn ò ní àtọpinpin ẹ̀ nígbà táyà yìí sọ kalẹ̀ ó ń bẹnu àwọn lárúbáwá tó yẹ pé ọ̀mùtí ni wọ́n kódà àwọn akọrin ní asúrùlì jàìlì orin ni ọtí wọn a máa fọtí kọrin kan mo ní kọ ní jahili nínú adab bó ṣe mọ ọtí fi bó ṣe mọ ọtí ròyìn tó náà fi máa ròyìn wọn pé wọn mo ní kọ ṣùgbọ́n ó ń bẹ nínú wọn tí wọ́n tiẹ̀ jìnnà sí ọtí pátápátá ti sọ àwọn jìnnà sí ìkànnì tààràkìtò nàbí na ahàlì nàbí. wasiritu hali faliman abahu sharabun yudani su'irdol fata wayafutahu le sari abu wabahu ó ní taraktu nabiza ó lè mi fi ọtí lẹ̀ tó ti jẹ́ ní táwa ń mu tẹ́lẹ̀ sọ́ngbà tá a ti gbọ́ kọ́lọ́wọ́n bó fẹ́ anabi lọ́lọ́wọ́n bá lòdì sí taraktu nabiza li ahali nabiz mo ti fọtí lẹ̀ fáwọn ọlọ́tí èmi ò débẹ̀ mọ́. wasiritu halifali man abawo èmi náà ti wá darapapọ̀ máwọn ẹni tí ń fojú àbùkù wọtí èmi náà ò débẹ̀ mọ́ torí wípé sharabun yudani su'iru dholfata ntẹ èèyàn mu tí sì ń dọ̀tí ọmọlúwàbí èèyàn kí ló ń bẹ níbi ń ta mú tẹ̀yàn wá wọṣọ funfun odidi onílé ọlọ́nà tó wá dúró nu gọ́tà tó nínú yàrá òun lòún dé tó inú gọ́tà lẹ́mọ̀ ẹ orí ẹ̀ da inú sítì rúùmù inú yàrá àwọn olùwà ẹ̀ gọ́tà lẹ́mọ̀ ọmọ kí ni oyin àlìjẹ́ náà lòún láì ìgbẹ́lẹ̀ mọ̀ nfara ìkẹ́yọ̀ kí ni lọ́fíńdà àlìmísì kí ni ìntẹ́ yẹn wá mu tọ́wá jí odi ọmọ ya wèrè afaani sharobun yudani suhiri dolfata ìntẹ́ yẹn mu tó ń sì ń dọ̀tí ọmọlúwàbí ọmọ nìyẹn. وتفتح ole أبوابه ويفتح للشر أبوابه ìdí èèyàn mu tó jẹ́ kọ́kọ́rọ́ tí ń ṣínà fún gbogbo aburú wọ́n bá lẹ́ni tó mu tí pààyàn èèyàn ò gbúdọ̀ ṣe mà tán bá lẹ́ni tó mu tí ṣe zìnà èèyàn ò gbúdọ̀ ṣe mà tán Ni lẹ́ni tó mu tí bú ẹgbẹ́ bàbẹ́ kò yẹ kó ṣèyàn lé òǹkọ́ ní sọ̀rọ̀ mọ́ ìnìyẹn fi sọ pé lọ́dọ̀ tòun kí lòun tó fẹ́ débẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo wọn náà kọ́ ni wọ́n gbà bẹ́ẹ̀ nígbà táyà yìí sọ̀kalẹ̀ ọlọ́run bá fi sọ pé wá ń ta wa láì tún ẹ bá wá pẹ̀yìn dà. fàyìn ta wa láì tún tẹ bá wá ya pàṣẹ ọlọ́run tẹ bá lè tẹ fẹ́ yàn láàyò onípẹ́ fẹ́ lòdì sí tọ́lọ́run jẹ́mọ́ ẹ̀ wùjọ́ táwọn afáàtì ń ṣe wá àṣẹ mọ́ mutí mọ́ sáwọn yẹn fọtílẹ̀ nínú àwa tá a jẹ́ mùsùlùmí ẹja sọ̀rọ̀ tàwa mùsùlùmí gan kódà àfa mi mú ọmọ kí ó mú ẹni tí ò já àfa kankan gan wọ́n mú àwa máa sọ nínú rọmọdọ́nù pé ah, rọmọdọ́nù sọ alálùbáríkà kódà ilé ọtí wọn ò tiẹ̀ ta ìyẹn túmọ̀ pé yín gan lẹ́ ń mutí tílé ọtí ọ̀bá ta nu rọmọdọ́nù ìtumọ̀ ẹni pé yín mùsùlùmí gan lẹ́ mú látara àdìẹlẹ ìjàmá ọlọ́wọ́n bá ní fáyín tawalẹ̀ ìtum tẹ́ tẹ́ ẹ bá lòdì sí àṣẹ tọ́ ọlọ́run ọba fún aláàmú ọlọ́run ní ẹ̀ lọ mọ̀kàn dájú wípé a nítorí ẹ̀ fìyà jà nábì lóbi dápẹ́ wàá fáà tó ń ṣe wáàsí má dara ẹ láàmú báwọn èèyàn gba tó ń sọ yẹn mọ́ torí ẹ̀ parẹ́ a máa ba aníwàásí nínú jẹ́ kó sọ fáwọn yẹn pé nǹkan yóò da káyìn ó tún wá máa ṣe ìdẹ́gbẹ́ ìdọ́ba bẹ́ẹ̀ ṣe kó ṣe ohun tá a máa ṣe náà a máa bá nínú jẹ́ ṣùgbọ́n làwọn ọba ti kọ́ wa lẹ́kọ̀ọ́ káwa ó sọ ni bọ́ ọba ti ń sọ ló ń gba ládá wọ́n gbà wọn ò gbà tó bá ṣe pé gbígbà lèyẹn fi ní ládá ni ànábì Nuhu kò yẹ kó ní ládá kankan àwọn mélòó ló gbà fún ẹ wòye ọdún tó fi jíṣẹ́ ṣùgbọ́n tọ́lọ́n fẹ́ wò ni tó o wí ìwọ máa wí àmọ̀kọ́ ládá lẹ̀ wọ́n gbà wọn ò gbà yẹn kì í ṣiṣẹ́ tiẹ̀ gbígbà yẹn ọlọ́run ló ní ṣùgbọ́n a ní kó wí ìwọ sì wí ntọ́lọ́n fẹ́ lò nìyẹn jẹ́mọ́ àti gbogbo oníwàásí bá wá gbọ́ yé bẹ́ẹ̀ èwo nìjà. E ẹ eh, o ṣe wá àti fẹ́nìkan kan gbọ́ ẹ wá yọ kúkú sí ah kí ló dé ẹwọ ni kúkú ṣé wọn lójú ó gbà ní wí ní tiẹ̀ fama ala rasuli ilal nítorí wípé ẹni tá à ń sọ̀rọ̀ ọlọ́run fún tí ó gbà kódà àgbùdọ̀ mú lọ́ta iṣẹ́ tí ò da ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ti mú gan lọ́ta ìwà àti òòlè rẹ mọ́ kódà kó ẹnìkan ń bẹ amamuti amayezina gbogbo tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ ní í ṣe má mú òun gangan lọ́tà ìwà tí ò da ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ni kò kórira nítorí pé ó lè dọ́là kó fi gbogbo wà yẹn lẹ̀ ṣùgbọ́n tó o bá ti mú lọ́tà nínú ọ̀rọ̀ nínú ìṣesí ẹ̀ẹ́lì rẹ mọ́ gbogbo yẹn oníwàásí gbúdọ̀ gbọ́ yé torí pé kadhalika kuntum min qablu famanna Allahu alaykum kó wá náà lọ́mọ àyè tó wà tẹ́lẹ̀ kọ́lọ́ wọn bá tó sànù kó wá ẹlòmíín bẹ ń sìn náà ni ẹlòmíín bẹ ọ̀mùtí ni lọ́padà wàá dà àfa àti gbogbo ayé tó wọ́n ń sàǹfààní látàrẹ̀ ẹlòmíín bẹ ó ti wùwà tí ò da sẹ́yìn kọ́lọ́ wọn bá tó wá tún wá fi ọ̀rọ̀ kan yé ọlọ́run ní bẹ́yìn náà ṣe rí tẹ́lẹ̀ nìyẹn káànù ọlọ́run ó tó lè yín bá ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni ló fi jẹ́ pé tó bá wá ṣe wá sífẹ́ nìkan tó bá wá gbà tí bá wá ń ṣe dáadáa má wàá dúró ń dogbẹ́ mọ́ o a àtàṣe lórí ẹ̀ tó fi dẹni ọlọ́run ìwọ wo ní pọ̀ àti gbogbo ẹni tó ṣe wáàsí fún ló gbà ní ṣé gbogbo àwọn tó ṣe wáàsí fún náà gbà tiẹ̀ ẹni tó gbà yẹn ìwọ kọ́ ó wu ọlọ́run lọ́lọ́run fẹ́ kọ àkọọ́lẹ̀ oríire fún ọ pé láti pàṣẹ rẹ ọlọ́run níkẹ́ni yìí ó mọ̀nà bọ́ ọ bá sì ti fọ̀rọ̀ ẹnu rẹ bá jẹ́ òun ó sì tún fagilé ìwọ ló wá ń kírun lẹ́ni kí ṣé wọ́n mọ̀nù ni àwọ̀tájú ọmọnù rẹ̀ ìwọ kọ́ ọlọ́run lọ́n sábàbí ni látara àdìẹ lẹ́yìn jọ̀mọ́ ká máa kíyèsára bọ́lọ̀ ń bá lò wọ́n sábàbí dáadáa ìwọ ni kò mọ̀ dá dúpẹ́ ọlọ́mọ mọ̀ dúpẹ́ o torí kó tó bá lọ ń sábàbí aburú kí lọ fẹ́ ṣe àwọn kan bẹ tọ́lọ̀ ń lò wọ́n ń sábàbí aburú látara àdìẹ lẹ́yìn ọlọ́wọ́n bá fi wá ń sọ fún ànábì pé ìrẹ́ ànábì má dara ẹ láàmú innama ala rasulinal èyí tó kéré ànábì tó jẹ́ dandan fún ọ náà ni sóò ti wí ó parí balagul mubin so jíṣẹ́ bá a ṣe ran ọ so mudogongo in tó kà nábì nìyẹn tó sì kan gbogbo oníwàásí náà nìyẹn kò wí tiẹ̀ ni ìgbà tọ́lọ́run wá gbé yìí kalẹ̀ ọlọ́run tún wá gbé òfin kalẹ̀ pé ó wá yá nípa ọ̀rọ̀ ọtí ẹni tó bá wá mutí tẹ̀ bá wá gbà mú tí kì ṣe pé wọ́n ní ó ọtí tó gbọ́dọ̀ àwọn àfa pọ̀ lérí ọ̀rọ̀ mẹ́ta ló ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní ǹjẹ́ kí ni tá a fi lè mọ̀ pẹ́nìkan mutí ká tó lè ṣèdájọ́ lérí ẹ̀ torí pé nínú ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà Islam gbófin kalẹ̀ níbi tá a bá ti ń lo ṣẹ̀ríà pẹ́ni tó bá mutí lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ti mutí wọ́n ò ná ní ẹgbàá fọ́ọ̀tì wọ́n lè ná àwọn àhadíìsì pọ̀ lérí ẹ̀ àhadíìsì mi ń bẹ tó ṣe pé wọ́n lè ná pẹ̀lú aṣọ aṣọ ó fa aṣọ náà forty sásọ wàá dún yàn wọn fa sọ nà ẹlòmíín bẹ ó lè ṣe bàtà ànábì rẹ yẹ kó bàtà bò kò sí kì í ṣe pé dúdú yẹn gan ṣùgbọ́n kò lè ṣe ẹ̀sìn pé ọ̀mùtí ọ̀mùtí ìgbà míì ànábì lè sọ wípé ọyẹ ẹ̀nà ń blálà lójú ayé ànábì ẹni ti mutí yóò jẹ gba fọ́tì ìgbà tó dàsí àfọwọ́ abubakar ẹni tó yóò jẹ gba fọ́tì ìgbà tó dàsí kò àfọwọ́ umaru ẹni bá mutí yóò jẹ gba eighty wọ́n ní kí ló dé àbá ọmọrù pé àwọn èèyàn yìí ẹgbà forty wọn o ọ̀ràn wọn wọ́n sì tún pàpà ń mutí ọkọ̀ sọ sixty nígbà tí wọn ò tún jáwọ́ rẹ̀ sọ di eighty àwọn àáfàá wa ṣe fanfa lérí ọ̀rọ̀ yẹn wípé wo gan-an ni súnà ṣé ìtànàbì ṣe ni àbẹ́yìí tí àáfàá wa ọmọrù ṣe àwọn jùmùhúr àwọn afa mazaibu malikiya shafiya hanbaliya hanafiya gbogbo àwọn jùmùhúr àwọn dúró lórí wípé eighty òun náà ní ká máa na ẹni tó bá ti mutí wọ́n wá ní tiẹ̀ bí fọ́ọ̀tì lànàbí náà wọ́n nítorí wípé súnà umaru nínú súnà tá a gbúdọ̀ tẹ̀lé náà ni torí pé anabi sọ̀rọ̀ sálàm sọ pé aleikum bi sunnati wa sunnati lukula fa'i arọ̀ṣidina almahadiyina min ba'di anábì ni ẹ tẹ̀lé mi ẹ suna súnà àwọn àrò lé mẹ́rẹ̀ẹ̀rin yẹn nígbà bá ti sọ bí mi ò bá ṣe tá a bá sọ pé nǹkan báyìí tí kò sì sí àtakò láàrin àwọn sàábé ìgbà náà tí gbogbo wọn jọjọ agree lérí ẹ anábì ni súnà náà ni kẹ́ ẹ tẹ̀lé ìyẹn làwọn jùmùhúr ni wọ́n dúró lé lórí wípé tọ̀ lẹ́yìn lásìkò táwa wà yìí tó bá mutí eighty ni kì í ṣe forty kọ́ra kò ní a ah, ẹ mọ́ nà forty bá dì í sí forty ni wọ́n pè é ẹ mọ́ nà mí eighty wọ́n ni gbẹ́nu ẹ sọ̀rọ̀ ọ̀ mọ́kẹ́ ẹ fún ní eighty. ibi táwọn afa àti fàáyọ nìyẹn torí pé n tó fi mú mọ́rù ṣe lásìkò yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà sábẹ́ ń bẹ láyé kò sẹ́ni tó takò ó sì gbà mọ̀ràn lọ́dọ̀ gbogbo wọn pé a mọ̀ fẹ́ sọ kí di eighty ah, ó dà bẹ́ẹ̀ wọn di ìjìmọ́wù nìyẹn àwọn àfa mi ní rárá ọ̀rọ̀ hadu kìí ṣe èèyàn ní gbé kalẹ̀ ọlọ́run ló sọ pé iye báyìí ni kò gbúdọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́pá wọn bíi sunan nǹkan sunan sunan a lè sọ pé wọ́n lè gbé kalẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ hadu ànábì gan fúnra ẹ̀ gan kọ́ ló gbé kalẹ̀ wá yí ni onísìnà ẹgbẹ́ ọgọ́rùn-ún kí sànábì ló gbé kalẹ̀ fúnra ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ náà ni hadu àwọn àfa mi sọ pé hmm, èyí tá nàbì sọ yẹn náà ni ó yẹ ká máa lò èyí tá àfa wa umaru ṣe yẹn ìjìtì háàdù rẹ̀ ni ó ń bẹnu àwọn àfa àtàn sọ pé fọ́ọ̀tì yẹn làwọn ò dúró lórí torí pé èyí tá nàbì náà nìyẹn táàbù bá kiri náà nù. àfa wa ali radiyallahu anhu kọ́nà ọba kọ́ba ayọ́nu sí ali ọmọ ọmọ abi talib ẹnìkan mutí lásìkò àfa wa ali wọ́n bá mú wa àfa wa ali ó wá nà ní ẹgbà forty si ẹ̀sìn mọ̀pá àfa wa Ali lẹ́yìn Umaru ló wá àwọn àfa àkọ́kọ́ wọ́n fi yẹn sẹ̀rí wọ́n ní tó bá ṣe wípé ó ti di ìjìmọ̀wù ni kò yẹ kí Ali ó tún na forty eighty lọ́yẹ̀ kó náà náà torí pé lẹ́yìn Umaru ni Ali tó wá wọ́n ní yẹn túmọ̀ sí pé àfa wa Ali kò sọ́pọ̀tì eighty forty dáná ibi ṣeun ló faramọ́ wọ́n wá bí àfa wa Ali níbèrè wípé èé ṣe tó fi na forty ṣe bí eighty ni Umaru náà àfáwa Ali wa sọ wípé fọ́ọ̀tì ń bẹ éètì ń bẹ méjèèjì ló wọlé ṣùgbọ́n wàhálà àhábò ìlàyé kí n na fọ́ọ̀tì yẹn òun ló wù mí àwọn àfáà wa ní gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tá a bá fẹ́ pàápọ̀ ọ̀nà wo la fi lè pàápọ̀ a lè lo gbogbo ẹ̀ a jẹ́ wípé lásìkò tá a wà yí èèyàn bá na eighty forty jẹ́ hadu forty tó kù jẹ́ ta'azir fọ́ọ̀tì ni adu kí ni ń pè ní adu kí ni jẹ́ tanzir nínú sẹ̀ríà ó ní wípé ẹni tó bá ṣe sìnà tó jọ̀dọ̀ tí ò níyàwó ńlé tá a sì kì í kàn ṣe pé aṣọ kó ṣe sìnà o tá a rí ẹ̀rí tó yanjú fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ torí pé kó o pè yẹn ló ń zìnà ẹ̀ṣẹ̀ ni o a fi ẹ̀ṣẹ̀ zìnà múlẹ̀ pẹ̀lú pé a rí ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí nǹkan ọmọkùnrin lábẹ́ obìnrin báyìí tá méjì bá rí tí méjì tó kù òrí tọ́ni akàn rí lórí abẹ̀ àárí kíní yẹn gangan níbẹ̀ ẹ̀rí ò tí dúró ẹ̀rí sẹ́jẹ̀ mọ́ ẹnìkan wọlé yóò wọ́n ti sìnà ẹnìkejì tún wọlé yóò wò ẹ tún ó kéde ẹ̀jẹ̀ rí yóò wò ìgbà ńlá tó kó ṣe sìnà àbí kó ṣe pé nìyẹn fúnra ara rẹ̀ wá pé òun ṣe sìnà al ọ̀nà kejì nìyẹn kó tó lè conclude pé oníṣìnà ni ẹlẹ́ẹ̀kẹta ni pé obìnrin tọkọ rẹ̀ ò sí nlé abaroyún nú ẹ̀ oyún ó ti tó láti establish pé zina ló ṣe oyún zina lélẹ̀ ṣe kì í fò mọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn àwọn nǹkan yẹn kò sọ́nà míì tó fi lè establish yẹn ẹ mo rí pé àfa yẹn àtọmọ yẹn náà jọ jáde mo dẹ̀ rí pé àfa lọ́tọ́ ẹnu má di ẹ̀yìn yẹn ò tí ì sọ pé ó lè má ṣe sìn náà a pé kéèyàn náà máa ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n àti lè sọ pé ó ní sìn náà léèyàn ní tó lágbára ni tó gbé nínú ṣẹ̀ríà Islam tó bá sọ pé ó ní sìn náà léèyàn tó bá lè rí establish ọ̀jẹ̀gba eighty wọ́n sì lè ṣe sìn náà ń gan o ṣùgbọ́n tó bá ti lè rí establish tó bá fi lè mú ọ lọ fẹjọ́ sùn gbẹ̀yìn ó sìn náà ni ìwọ gan lọ́jẹ̀gba eighty ẹnu pọ̀ wá rẹ́ nìkan òun àti àwọn obìnrin jọmọ lọ pé afáàdé ah, wò ah, ó sì sìnà ju bó o lo ṣe mà ló fi nu sẹ̀ríà Islam a gbọ́dọ̀ rí n ta fi establish nǹkan ká tó sọ àwọn àfáà wa ní tá a bá wá rẹ́ nìkan tó ṣe sìnà tá a sì rí ẹ̀rí tá a fi establish rẹ̀ kó ṣe sìnà tó sì jẹ́ ẹni tí ò tí ì níyàwó ńlé abóbìnrin tí ò tí ì lọ́kọ kí ni wọ́n láṣẹ fún un mi àtàjálídà yóò jẹ́ gba ọgọ́rùn blala àmọ́ kí la fẹ́ sọ lórí ẹni tá a bá ìyàwó oníyàwó òun ló ń dìmọ̀ ló ń kìsẹ̀ ló ń fọwọ́ra la nínú yàrá ṣùgbọ́n wọn ò ṣe sí náà wọ́n ti bọ́ra alẹ́ ibi tá a ti ka mọ́ nìyẹn ẹgbàá mélòó lòun ó jẹ jama ẹgbàá mélòó ni ó jẹ two hundred ẹ mọ̀ pé adu èèyàn kọ́ lè yàn gbé kalẹ̀ tó bá yẹ pé bí ẹ̀dá ọmọ nìyẹn ni ó yẹ ká sọ pé ábí òbí tiẹ̀ hundred yẹ jẹ torí pé about to nìyẹn abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n òfin ọlọ́run bó ṣe wà wípé tọ̀ kò nǹkan tí ó jẹ ẹ sá mú lọ adájọ́ adájọ́ wa béèrè pé lágbájá bó o ní ṣé lóòótọ́ ni pé èṣù ni pétọ ọdà kò sí hádù fún ọ nínú ṣẹríà àmọ́ adájọ́ ó lè ronú wípé ọdà ẹni kò lọ san five thousand naira tàzíran Ọlọ́run fún adájọ́ nígbà láàyè yàn kò ní wàá pè ní hadan yóò ní tàzíran adájọ́ lè sọ pé ọdà ẹ tì mọ́lé fọ́sẹ̀ kan káfi bá wí lórí ní tó ṣe yẹ wọ́n wà ní tàzíran torí ààrẹ rí kankan fún ìyẹn adájọ́ sì tún lè sọ pé nítorí wà ń bẹ̀ ni pé ẹ fún ní ẹgbàá mẹ́jọ ẹ fún bílálà mẹ́jọ tààzíran nítorí pé ààrẹ rí kàkà tó ní ká fún bílálà gan ṣùgbọ́n lákàtí lè fi mọ̀ wípé káwọn míì má tún máa ṣe irú nǹkan yẹn níjọ́ mi ìyàtọ̀ tó ń bẹ láàrin hadu àti tààzíran yẹn sọ àwọn afọ àwa sọ pé àwọn tí wọ́n ní eighty òun ni ká wọ́n ní ó ṣeé ṣe kó ṣe pé ntẹ́ àfa wa Umar ọmọ Khattab ṣe ni wípé fọ́ọ̀tì yẹn ni hadu tànábì fọ́ọ̀tì tó kù yẹn Umar ṣe yẹn tà aziran wọ́n wá ṣe jamu láàrin ọ̀rọ̀ méjèèjì bẹ́ẹ̀ kọ́lọ́ba kó bá yọnu sáwọn àfa wọ́n ń gbìyànjú púpọ̀ ló fi máa ń ṣe wálé màlẹ́ nígbà ẹnìkan wà ló ń lọ rí di lọ kí lẹ kọ́ lẹ́gbẹ̀ẹ́ náà wà fàṣẹ school of thought náà ń bẹnu lọ́ọ̀ ṣùgbọ́n school of thought ti ń bẹ nínú sharia islam ọkọ̀ ojú ẹ̀ àwọn ọpọlọ téèyàn mọ̀ pé àwọn èyí ọlọ́mọ mọ̀ dá wọn ó dá ọpọlọ yẹn extraordinary lè fún wọn kí wọ́n ó lè fi ṣiṣẹ́ fún islam ni kò wá sí nǹkan kan tá a fẹ́ sọ láyé ẹnìkan béèrè béèrè kan ẹnìkan béèrè kan ẹ̀dákun sáàlì jọ̀bọ ẹ̀dákun sáàlì jẹ́ kínníkan yọ yà ọ́ lẹ́nu láti bí nǹkan bí ọgọ́rùn ọdún márùn sẹ́yìn àwọn àfáà ti sọ wọ́n ti sọ. So látara àdé eléyìí iṣẹ́ táwọn onímọ̀ ẹ̀sìn ń ṣe nìyẹn ní táwa tá à ń bẹ láyé táwa ń sìn nídìí pé kásámọ̀ ká ibi ọba ti rí ìnà dé ni kò sí ní tó ọbẹ̀ sọ àwọn àbá àti sọ wọ́n ti sọ̀rọ̀ lérí ẹ̀ kódà kọ́pútà ò tíì sí tí wọ́n fi béèrè ìbéèrè wípé ẹ dákun ṣé téèyàn bá ń bẹ láràfà béèyàn bá wà ń bẹ lójú sánmà ṣé wọn kọ́ ládàá páràfà náà lèèyàn wà fún yàn ṣé ẹ mọ̀ pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ hajj ó gbúdọ̀ wà ní báńdìrì hòdúùdù ibi tó ń torí pé tó o síbẹ̀ tóorùn bá ti lè wọ̀ ọ̀ sàràfà o. wọ́n wá ní tẹ́nìyàn kan bá wá wà lọ́gangan rẹ̀ ṣùgbọ́n kì í ṣe lẹ̀lẹ̀ yẹn wà lórí sánmọ̀ lókè lèyàn wà ẹ dákun bọ́yẹ yẹ ẹyẹ ó gbẹ̀yàn dúró lórí lókè ṣé onítọ̀ ní àràfà wọ́n bèèrè lọ́wọ́ àwọn ìmáàmù kan ìwúlẹ̀ bá dé gbogbo òbèrè yẹn sẹ́yìn ó gbé èèyàn fòókè ní wẹ́dàkọ̀ ẹ̀kọ́ ẹ béèrè gbogbo àwọn ilà ìfìtìrọ̀díyà báyìí ẹ má bí mi Imam Abu Hanifa ni pé ẹ béèrè á Imam Abu Hanifa ni pé bẹ́ẹ̀ ni bọ́ ń bẹ àràfà bó ṣe rí nítorí àràfà náà ni. jama lẹ́ni àwọn èèyàn míín sì ń bẹ bọ́ ń bẹ lára àwọn ọbẹ̀ nínú kọ́pútà àwọn náà ó sì máa bẹ pé wọ́n ń bẹ lára fa nígbà yẹn kò sí kọ́pútà débi pé àbúrò ànífó lè mọ̀ pé kọ́pútà padà wá wá ṣùgbọ́n sọ̀dájọ́ ó ní àràfà náà ló wà. jẹ́mọ̀ kí lára fẹ́ sọ bẹ́ẹ̀ àwọn afáàyàn ò rí ta ní kí ìta wo ní ìta wo kí ní ìta hùn ìwọ sọ ti ń bẹ́ẹ̀ nù àwọn afọ́ sọ̀dájọ́ ẹ̀ ìwọ sọ kọ́dà ìmọ̀ àtàyàn ìgbédélé ni sá sọ wá béèrè pé kí ni Islam sọ lérí ẹ̀ wọ́n sọ à ń sọ̀dájọ́ wípé ẹ kí ni MTN gbogbo ìtàn ṣe yẹn rìbá náà ni ṣé MTN wà láyé ànábì a sì sọ̀dájú ẹ̀ torí pé ó ti ní general principle tó ti wà ńlẹ̀ ìyẹn là àfa àkọ́ ó ń lo àfa àkọ́ tó fi béèrè béèrè pé eléyìí kò wọlé kí ni Islam sọ lórí àánú Islam ò fara mọ́ àfa mi wà má béèrè àfa ìjọ kílẹ̀ rí yín ẹ̀rí mélòó la fẹ́ sọ fún ọ àní kò rí bẹ́ẹ̀ bàbá wọn torí pé tó bá di pé ọ̀fẹ́ kẹnu bọ́ pé ọ̀fẹ́ béèrè ẹ̀rí yóò sùn wọ̀ gan náà so àdìẹ eléyìí iṣẹ́ táwọn onímọ̀ máa ṣe nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ pé hali yastawi lẹ́dínà yàlámúnà wà lẹ́dínà láyàlámún ìyẹn làáfà mi ó wà á wojúmọ́ débi wípé kódà kò ní rí iná rí ayé kódà àfà mi ò ní rántí fẹ́yàwó àfà wa sheikh islam bínú tẹ́míyà kò níyàwó tó fi fàyè lẹ̀ kò sẹ́lẹ̀ ìwọ o àmọ́ kò sáyé àwà afẹ́bìnrin àyè àwòtíà akọ̀yàn kò fa nǹkan yẹn lẹ̀ odidi tíra kan bẹ tí wọ́n kọ bẹ pé àkọlé tíra náà ni wípé àwọn afọ tí wọ́n gbélé ayé lápọn tán sì fi ayé lẹ lápọn wọ́n àwọn imaamu nawawi tó ṣe riyadu sọlihin tanka yẹn kò níyàwó tó ìfàyè lẹ jẹmọ yẹn wá wo alubarika bẹ riyadu sọlihin níbo ni ti kala yìí riyadu sọlihin náà riyadu sọlihin náà riyadu sọlihin ẹ ní gbogbo àgbáyé àfọwà ó nu tíra tó lálùbáríkà láyé ó ní wàhádà yadullu ala ikhlasi mu'allifihi ó ní yẹn túmọ̀ sí pé ẹni ọlọ́run làwọn tó kọ tíra wọn Imam Nawawi ẹgbàá táwọn yẹn ti lọ lẹ́ni àmọ́ ka tíra wọn àmọ́ ṣàdúrà fún wọn. kò ráàyè fẹ́yàwó iṣẹ́ táwọn yẹn ṣe làwa ń jẹ lẹ́ni èwo làwa àsìn ìfẹ́ ṣe la fi ń sọ pé ẹni tó bá ní ìjà àfáà kì í ṣiṣẹ́ ó dàbí ẹni tó sọ wípé òwú kò tẹ́rù èyí tó bá fẹ́ mú tó lò ń bẹ̀ òun ló mú tó fi sọ bẹ́ẹ̀ so látara àdéhélé anibukata sáwọn tí wọn kojú bọ̀ torí pé ojoojúmọ́ nílé ayé tuntun nígbà ń gbé nǹkan tuntun tuntun wá a sì fẹ́ mọ òfin Ọlọ́run lérí ẹ̀ nǹkan mi sì ń bẹ ọkọjá pé kéèyàn kàn wọnú Kùránì kéèyàn ó múra jọ wá o lè má rí níbẹ̀ o wọnú hadisi kó o má rí ṣùgbọ́n àwọn àfọwọ́mú jáde wọ́n mú kọ́ídà wá kọ́ídà yìí tá a bá papọ̀ mọ́ kọ́ídà tẹ́lẹ̀ yìí a padà rí mú jáde pé dájọ́ nǹkan báyìí bó ṣe gbúdọ̀ rí nìyẹn torí pé ó ṣe déédéé pẹ̀lú mọ̀kọ́sídù ṣẹ̀ríà èèyàn ní bá wọn jiyàn torí pé wọ́n ti ní àwọn ìpìlẹ̀ kan tí wọ́n fi sọ nǹkan àwọn èèyàn bá sùn mọ́ aráyé ṣe lọ pẹ́tọ̀ àti mọ̀dájọ́ ọlọ́run lérí ẹ̀ ṣùgbọ́n tí o bá wá sí oníkálukú kan máa kẹsẹ̀ bọ́sẹ̀ èèyàn ní ma halal èèyàn ní ma haram ọ̀pọ̀lọpọ̀ haram mi ń bẹ tí ó rújú látara àdìẹ ìdí nìyẹn tó fi jẹ́ pé n tó wá banújẹ́ náà ní pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó pèrè láàfáà náà kí ló ń jà ẹlò lẹ́yìn kan jẹ́ pé òun já àfáà lórí pòun parí káyidà tù ṣe mọ̀ pé àdánwò nìyẹn. ẹni tó bá jẹ́ wípé àfáà ni bimanel kẹ́límà kò ní ìgbà kan pòun láfa kì í ṣe pé kó ṣàbòsí o torí pé mọ̀ tún ma n tó ń jẹ́ bẹ́ẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńlá wọ́n pè wọ́n ní alàlámà bàbá ní rárá wọ́n pa wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni lójú pẹ̀lú tó hàn sáwọ́ alàlámà ni wọ́n àgbàfà ni wọ́n ṣùgbọ́n ẹni tí wọ́n ń sọ wípé obìnrin kan ṣe wá sínú rédíò ńjọ́ kan ní tẹlifíṣàn wọ́n fẹ́ ṣe programu kan mo rò kó wọ́n pè síbẹ̀ ẹnìkan wá ọkùnrin kan dáná sí fún ọ̀fọ̀ ni nínú Ramadan gan ni lọ́dún náà programu yẹn eh, Ọ̀yọ́ state programu ni ní Ìbàdàn ni obìnrin wa ń ṣe wáàsí ajánẹ́sì rẹ̀ ọkùnrin ni àwọn méjì ọdún lọ́ọ̀kan báyìí ní ń jánẹ́sì fún un ní ń ṣe wáàsí nígbà tó débi kan a ó níbi tá a tún kéde wàhálà àfààní mi ó sì sọ wàhálà yẹn bẹ́ẹ̀ tẹ̀ mẹ́rin wàhálà àfààní mi ọmọ làárọ̀ wáàsí wàhálà àfààní mi màá sọ bẹ́ẹ̀ tó délẹ́gbẹ̀ẹ́ mi ni wàhálà yàdúlò alẹ́ àjà àlè ha ní ti ń sọ nǹkan ló túmọ̀ sí pàlà látara àdìẹ́lẹ́ ìjàmbá torí pé nǹkan yẹn jìndò tayọ kọ́ wa máa fọwọ́ gbáyà kó mọ́ bọ́ ọba ti ń mọ̀ ọ́ lọ síwájú ni àìmọ̀ kan ó sì tún máa hàn sí ọ pé àmì ah, ti mọ̀ kankan bọ́ ọba ti ń lọ síwájú ló fi máa mọ̀ pé ò ti mọ̀ kankan ló fi jẹ́ pé ẹni tí bá ń ṣe ìgbéraga ìyẹn túmọ̀ pé kò tí ì mọ̀ náà ni kò ì mọ̀ náà ni mélòó mélòó ni tó rò pé ó mà tí ó sì tún dojúrú mọ́ lọ́wọ́ àwọn ayẹpọ̀ mí ìdí rẹ̀ kan náà ah, gbàgbé iná lẹ̀ ṣàlàyé fún àjò ni bó ṣe rí bó ṣe rí nìyí so látara àdí eléyìí jàmọ́ àwọn onímọ̀ tí wọ́n ṣáájú kọ́lọ́wọ́n bá kó bá san wọ́n lẹ́sàn dáadáa kọ́lọ́wọ́n bá kó sàwa náà lápẹ̀rẹ̀ dáadáa lérílẹ̀ ọlọ́wọ́n bá tọ́lá rẹ̀ ga ó wa wípé ìdájọ́ yìí iṣẹ́ táwọn àáfàá ṣe la sọ wọ́n padà wá fàyọ wípé ìdí táwọn fi sọ pé eighty nìyẹn forty ó máa jẹ́ adan forty tó kù yóò máa jẹ́ tàzíran ẹni tó bá wá mutí bó la ṣe fẹ́ mọ̀ àti mọ bá a ṣe mọ ẹni tó ṣe sìnà ó ń bẹ ẹnu àwọn onímọ̀ wọ́n lè ẹni tó bá mutí pé ọtí rùn lẹ́nu rẹ̀ nìkan ó ti tó lẹ́rìí lágbájá kí ló ṣe à ó mutí ni bó o ló ṣe mọ̀ ẹja gbóòórùn ẹnu ẹ àbá gbóòórùn ẹnu ẹ agbóòórùn ọtí lóòótọ́ ẹnu ya ẹnà lẹ́gbàá fọ́tì àbí eighty àwọn mí nínú onímọ̀ àgbẹ̀ ń hùn yẹn nìkan ò tó bọ́yá ẹnìkan ó bí ọtí ńgbà tó bì bá ọtí rèé ọtí ní irun nílò ebi rẹ̀ yìí pé ìyún náà ti tó láti lè sọ pé ẹ̀nà lọ́rẹ́ àwọn àfáà mi ni pé a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí méjì tí wọ́n rí pé arílágbájá ti ń mu ọtí báyìí bó o lẹ́sẹ̀ mọ̀ ni a rí pé wọ́n kọ ọtí sí lára a sì rí tí ń mu ọtí kí ló ń mu ọtí nẹ̀ tẹ́lẹ̀rí méjì jẹ́rìí sí bẹ́ẹ̀ wọ́n nígbà yẹn ni àtò lè nà èyí ló lálàáfíà jù tó bá wọn àfa ni ẹlòmíín lè bì kí èébì rẹ̀ sì fẹ́ jọ òórùn ọtí kó sì jẹ́ pé kò mutí bóyá àwọn nǹkan tó jẹ àwọn èso kan tó jẹ làwọn gbogbo ẹ ti papọ̀ tó wáá fẹ́ mú odò ọtí jáde ẹ kàn ná ẹni tí ò mutí abẹ́ni tó yẹ pé ọtí ń rùn lẹ́nu rẹ̀ pé àgbà tó jẹ àwọn nǹkan kan lálẹ́ àná kò fọ́nú kó tó sùn ìgbà tó tún jí kò fọ́nú tó tún wá kásùn báà gbogbo àwọn nǹkan yẹn ti wá papọ̀ ódò tí wọ́n ń jáde tí wọ́n dàbí ọtí ẹ kàn máa nà àwọn èèyàn lórí àìtọ́ bẹ́ẹ̀ sì ni a gbúdọ̀ gbé nínà yàn a gbúdọ̀ gbé fòyàn bá a bá ṣe lágbára tó a gbúdọ̀ máa dunú pa afẹ́ náà yàn nàbí jésù. gba abárẹ́lẹ́rìí méjì tó dájú lágbájá ọmọ lágbájá ó mutí ó sì confam kí ló mu ọtí rẹ̀ a sì gbé ọtí tó òun lélẹ̀ ìgbà yẹn látò ń na onítàn lẹ́ẹ̀fìlẹ̀ wa mọ̀ pé arákùnrin ta sọ wípé al-mulaqab bil himar ẹni tó ń pè ní himar yẹn òun wá mutí nígbà fifty tán bá mu wá lónìí yóò jẹ gba yóò tún lọ tó bá tún dọ̀la tán bá tún mu wá yóò tún jọrẹ yóò tún lọ nígbà fifty ni wọ́n fi nà á bẹ́ẹ̀. hadith kan wà ń bẹ wípé tẹnìkan bá wà mu ọtí ẹni tó mutí ó mutí lẹ́nìí wọ́n nà á lẹ́gba ó tún dọ̀la ó tún mutí wọ́n tún nà ẹlẹ́gba ó tún dọ̀tún la ó tún mutí wọ́n tún nà ẹlẹ́gba ó sà ń pààràpààrà àwọn àfa ni pé ah tó bá ti ń pọ̀ kí ni ká wá ṣe ó ń bẹnu àwọn àfa pé tó bá ti dẹ̀ lẹ́ẹ̀kẹrin ẹ pa tó bá ẹlẹ́ẹ̀kẹrin ẹ mú kó lórí lẹ̀ wọ́n ní kí ni ìdíje fi sọ bẹ́ẹ̀ nítorí hadith èyí tí àfa Abu Hurairah gbà wá pé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni man shariba al-khamra fajlidu anabi ni ẹni tó bá mutí ẹ̀nà lọ́rẹ́ thumma idha shariba tó bá tún padà tún mutí fajlidu ẹ̀tún náà lọ́rẹ́ bákan náà anabi ni thumma shariba fajlidu tó bá tún mutí lẹ́ẹ̀kẹta ẹ̀nà lọ́rẹ́ thumma idha shariba fi rabi'a anabi ni tó bá wà mutí lẹ́ẹ̀mẹrin faqtulu anabi ni hadithi yìí ó wá dá iṣẹ́ lẹ̀ lọ́dọ̀ àwọn àfọwọ́ ní àdìsí ó sì lálàáfíà ìmáàmù Tirmidhi ọlọ́run ọba kó bá yọ́nú sí wọn wọn nínú àwọn àdìsí tí ń bẹ nínú tírà àwọn tó lálàáfíà ṣùgbọ́n táwa àáfà apanupọ̀ a kì í lò ó àdìsí jẹ́ kan ṣé ntí òde wọn lò ṣé wọn fẹ́ lọ́rọ̀ ànábì ni là torí pé wọn là wá wọ ayé ànábì ara tó mutí ju ẹ̀mẹ́rin lọ ànábì ò pa sallallahu alayhi wa sallam ẹnìkan la ló mutí gba fifty anabi wà láyé ńgbà náà wọn ò sì pa kódà gbàtà àwọn yẹn ńlá ọ̀nà rẹ̀ gan anabi ti sọ pé ẹni ah, tí mo mọ̀ ń pa ni pé anahu yuhibbullah wa rasula ẹ̀yìn náà sì lálàáfíà bó la ṣe fẹ́ lò ọ̀rọ̀ yìí wá dá iṣẹ́ lẹ̀ láàrin àwọn onímọ̀ tí kì í ṣe iṣẹ́ kékeré ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn onítọ̀ ibi táwọn fi sí òun náà ni wípé àní pa á torí pé hadith yẹn ó ń bẹnu àwọn onímọ̀ tó ní hadith yẹn ti wà mansukh bí àyà ti wà mansukha hadith náà máa wà mansukh pé ìgbà tánàbí sọ̀rọ̀ yẹn wọn ò padà lò tánàbí padà tún fi sọ̀rọ̀ míì wípé tánàbí tún á fi gbọ́ inú ṣẹṣẹ ànábì pé apadà rẹ ni tó mu ju ẹ̀ẹ̀mẹrin gan lọ tánàbí ò sì pa ajẹ́ pé ìṣesí tánàbí yẹn ti pa ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn rẹ wọn bẹnu àwọn àfáà tí wọ́n sọ bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn onímọ̀ míì táwọn sọ pé kò sí ní tó jẹ bẹ́ẹ̀ hadith yẹn kò wà mansukh á lo òun náà ṣùgbọ́n bí tá a gbà ló òun ló yàtọ̀ wọ́n ní yóò wá máa jẹ́ wípé línà yẹn yóò máa jẹ́ hadu pípa yẹn yóò máa jẹ́ ta aziran bóyá ẹlòmíì mutí mutí mutí kọ́ọ́dí diwa rò pé ah ẹni wọn pa ọkùnrin because kò mú tí ń jọ kan kọ́mọ̀dá fìtínà lẹ̀ ibi yàtọ̀ jẹ́ pé nu sẹ̀ríà Islam bẹ́ẹ̀ nìkan ṣoṣo bọ́ bá ń da ìlú láàmú sẹ̀ríà Islam ní ẹmu kò lẹ̀ torí pé nìkan ṣoṣo kò gbọdọ̀ kó gba ayé sí wàhálà ọwọ́ amutílẹ̀ ní ọ̀sẹ̀ nìkan ládàá wọn nà lọ́rẹ́ ó tún gbọ́dọ̀ wú ó tún dọ̀la ó tún mutí ó gbọ́ nìkan nígò. wọ́n tún nà lẹ́gba ó tún gbọ́ra gúrú ó tún dọ̀tún la ó tún mutí ọlọ́bàyàwó níyàwó sùn ah àwọn ní àwà lu àdìsí òun níbẹ̀ òun pẹ̀tọ̀ fakutuluhu walikọtuluhu náà yakunu taazira ìgbẹ́tọ̀ adájọ́ lórí wípé in tó tọ́sí léyìí òní ká àdìsí yẹn níbẹ̀ yẹn kọ́lọ́wọ́n bá kó bá yọnu sáwọn kọ́lọ́wọ́n bá kó bá san gbogbo àwọn nǹkan yóò lè jẹ́ ká mọ̀ ní tán pè ní islamic tẹ́lẹ̀ kan wá gẹ́ sẹ́rí àwọn náà ń gbé bọ̀ ibo náà ti ń bọ̀ à kí lẹ́yìn kọ́ lọ́wọ́ lẹ́kọ́ ẹ kó jáde kájọ wá ṣe debate kájọ wá wò èwo ló wà comprehensive jù èwo ló kún kí lẹ́yìn fẹ́ sọ àìmọye tẹ́ ẹ̀ máa ń sà lérí ẹ̀ ẹ sì máa gbọ́ a sì máa Ọlọ́run sọ báyìí Ànábì sọ báyìí kí ni reference ti yín reference wo lẹ fẹ́ tọ́ka sí gbogbo àwọn nǹkan yẹn bó ṣe wá tó jàmáà nítorí wípé ó lọ rí ìdí lọ ó sì lọ law school àfọ dáàyè míì àwọn yóò yẹ pẹrẹ àwọn èyí lọmọ lọmọ náà kágbádá kiri máa kiri kan kò sì sí tí máa fà ní wípé táìmọ̀ kan bá ti pọ̀ kódà kéèyàn jẹ́ pòfẹ́sọ̀ ẹni tó jẹ́ pòfẹ́sọ̀ tí gbogbo èèyàn ń pọ́nlé nínú kámpọ́ọ̀sì táyà ni ah ìbàdí pòfẹ́sọ̀ kìnnìkan ah ìbàdí prof gbogbo èèyàn ń pọ́nlé ẹjọ́ lọ sóko kọ́ wa lo oko kọ́ wa lòun fẹ́ bá àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ tó yẹ pé ntọ́ jẹ́ pàtàkì lọ́dọ̀ tiwọn ní bá a ṣe múlẹ̀ bá a ṣe dáko kankan nígbà tó wá débẹ̀ pé àmì pòfẹ́sọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan dákun kí ló fẹ́ wí à ah. <laughs> wọn ò lè mọ kí mọ rẹ̀ torí pé ntó mọ ntó mọ yẹn ló lè mọ ntó wà lára ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó sọ pé pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ òun ò ní mọ̀ ìyẹn túmọ̀ pàlà ìmọ̀ kan ni ẹ rí professor mi ìtàn bá ní kọ́ kọ́ yín ní nǹkan kódà ẹ mọ professor báwa tí ẹ bá wà ní yunifásitì tí professor bá wà kọ́ àwọn ọmọ ọdẹ lẹ́wọ̀ ah, kí náà gba professor lé lórí gà kí náà gba kí náà gba lé lórí ṣùgbọ́n ní tí professor yẹn bá supervise bóyá fún phd dáhùn pé eh, ẹ mọ tẹ́ ń sọ ìmọ̀ ní sọ̀rọ̀ torí pé ẹlòmíì ń bẹ yóò kàn máa sọ̀rọ̀ torí pé yóò máa rò pé bóòlù ń ṣe fẹ́ wálẹ̀ tí ó fi ṣe déédéé level ọmọ hundred level ńbẹ wá ní kí professor ọmọ kọ́ gns professor of english language kọ́ wa mọ̀ káwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kóhun secondary school tí wọ́n á sọ fún mi pé now can you can you define now ẹnìkan náà now now a ti kọ́ láti jẹ ẹsẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ni ní professor ó wá sí lẹ́wù yín ó ní ṣùgbọ́n tẹ̀ ẹ bá fẹ́ mọ ohun tó wọ̀n kó ẹ má bí master master student ẹ má bí ẹ lọ bí phd student professor tẹ wà lọ́dọ̀ rẹ tẹ́ ń supervise yẹn bó o ló ṣe nímọ̀ tó yóò sọ fún yín ìyẹn ló máa ń fà á nítorí wípé ìmọ̀ ẹ̀sìn bó ṣe rí láwùjọ wa àbíbi tá a bára wa ojú dúdú fífẹ̀jú rẹ̀ náà sì tún mọ níwọ̀n láwùjọ bí ta wà ẹlòmíì tí ó sì tó péré ẹ̀ gan ní onímọ̀ gan ó ti sọ̀rọ̀ ẹ̀ di onímọ̀ gbogbo àwọn nǹkan yẹn wá jẹ́ kí gbogbo ẹ̀ dojúrú ńgbà ọmọ parí Kùránì tó bẹ̀rẹ̀ sí fọwọ́ lálẹ̀ ládùúgbò níbí lẹ́nìí ẹ bẹ́ẹ̀ bá kúrò ọ̀dọ̀ ọlọ́mọ ẹgbúdọ̀ kútó náà ma akíní jẹ́ bẹ́ẹ̀ àwọn nara àwọn ń bì lónìí bẹ́ẹ̀ kí ni àfa ló last week ló ń ṣe wòlímọ̀ akíní jẹ́ bẹ́ẹ̀ ẹ wo nǹkan àwọn àwa àmúbò náà ṣe á fẹ́ dà fáàmà gẹ́gẹ́ látara àdí eléyìí ló fi jẹ́ pé àwọn àfa tó ṣáájú ó tó ká máa ka ìtàn gbèsè ayé wọn sheikh islam ibn ẹja kàtàn gbèsè ayé ibn taymiya wọn ròyìn rẹ̀ débi pé tó bá wọnú bookshop tẹ́tí ń ta tíra kò ra tíra ṣùgbọ́n tó bá ti yẹ tíra wò yóò máa si tó bá ti si láti ìpìlẹ̀ dé parí gbogbo ẹ̀ ti bọ́ sórí nìyẹn àwọn èèrà kọ́sá ti wọ bẹ̀ kọ́ máa si wò ni tó bá ti si wò ó parí ẹni tí wọ́n torí wípé kọ́ mọ́ bá a kọ́ àwọn èèyàn ń kéwù wọ́n lọ sọ sínú ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n bá tún di ilé kéwù wọn nígbà tí ọba kó tíra wọ bẹ̀ àwọn ò ní ìdíkà àwọn kó tíra torí pé lọ́dọ̀ tí wọ́n èlìmí mọ́ iyì haithuma yamamutu yanfauni sọdẹrẹ wẹ aholahu laba. bá a fọ àbá jẹ́ ní tó pera rẹ̀ bí tíra rẹ̀ bá tíra rẹ ni torí pé gbogbo ohun tí ń sọ yẹn gan ara sọdẹrẹwẹ àhólàhó làbàtẹ́nà sọ̀ndọ̀ ìhà nǹkan sórí nìkéw àfọ àwọn aṣẹ́ islam bínú tẹ́mi àwọn bá sọ sẹ́wọ̀n àṣẹnú ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ tíra inú ẹ̀wọ̀n yẹn ló ti kọ́ tí ò sí pé ẹjẹ ń lọ wo àyà kùránì wo lọ́lọ́run ti sọ kò ní ìdí rẹ̀ gbogbo ẹ ti wà ń bẹ̀ kó kàn máa àyà báyìí mo fẹ́ lò yóò máa bíráùsì rẹ̀ lọ́pọ̀lọ́ ní gbogbo yóò máa wá jama àwọn yẹn téèyàn bá wá ka ìtàn wọn tán bá ń pa àwọn yẹn láàfà tán bá tún fẹ́ pè mí náà láàfà sí àmọ́ kọ́ yẹ kí ẹ dákun torí ọ <laughs> ẹ má ṣe mistake <laughs> téèyàn bá ka ìtàn àwọn yẹn èèyàn mọ̀ pé a ah, àwọn tó tá àfà jẹ́rìí láàrin àyílà sí àlà àṣírí ó sì kọ tírà tó lé ní eighty five pages láì mú nǹkan lọ́wọ́ eighty five pages yín sì ń kọ́ ó ń kọ́ ó ń filẹ̀ ó ń kọ́ kò mú nǹkan lọ́wọ́ tírà yẹn àwa ń kà á téèyàn bá tún wá ń ka gan bọ́ọ̀ bá sọ̀rọ̀ ó gbé dictionary sẹ́gbẹ̀ kó tó gbọ́ yé láàrin zuri sí asiri èyàn tó wá kéré nínú àwọn tọ́lọ́run fi jí nkí àwa mùsùlùmí ló fi jẹ́ pé ẹ̀sìn wa kì í ṣẹ̀sìn àìmọ̀kan kò sí nítorí ń bọ̀ ẹ̀sìn wa ti ní solution fún so látara àdé eléyìí díẹ̀ nú ẹ̀ la kàrà mú wá nínú táwọn àfáà ń sọ lórí ọ̀rọ̀ pé ẹni tó ṣe gbá fakutuluhu àwọn kan ní ẹ mọ̀jà alọ́ àti àwọn kan ní àlò onípò lálàáfíà ṣùgbọ́n náà tá a gbà lò ló gbogbo àwọn nǹkan yẹn téèyàn bá ń kà èyàn wà á mọ gbé títóbi fún ọpọlọ tọ́lọ̀ fún àwọn tó ṣáájú tí wọ́n fi ṣiṣẹ́ fáwọn mùsùlùmí tá à ń bọ̀ lẹ́yìn kẹsìn ó lè já sí rọrùn ká má wàá gbójú òkè pé ah, ọlọ́run ò sì wá sọ nǹkan lórí nǹkan yìí ní àbámọ́ tá kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ má farratna fil kitabi min shay abẹ́lẹ́ wọn bá ní tóbi eléyìí tá a bí ọlọ́run ló ṣe wá láǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run yóò wúlò fún ant astaghfiruka wa atubu ilayk.